tí olúwa ní bá mi fi Ìyábọ̀ Òjó náà sí check okay let me do it myself. kíni ojú ẹ̀ ti fẹ̀ jù gan mo ń wá gbó look at it wo bó ṣe ń kọ gbogbo tolú orí pad méjì ló ní i be looking for the other kíní bíbá ṣé ti understand. ìyàbọ̀ ọ̀sọ̀ kò yẹ kí n fi kò tí má ti yẹ kí n fi sí kí n kàn fi sí tí bá title ẹ̀ gan-an wà wà important wà too important like that. ẹ jẹ́ bá máa ṣe ẹ̀ méjì bẹ̀ tán. Mm-hmm. méjì bẹ̀ tán. ẹ jẹ́ bá wa ṣe ẹ̀ méjì bẹ̀ tán. Mm méjì ní nǹkan méjì mo fẹ́ ṣe ó yẹ kí n fi orúkọ ní ẹ̀ náà sí. hello daddy ẹ kásán ok ṣàlàfíà lẹ́wà ẹ pẹ̀lẹ́ sà ṣé dáadáa lẹ jí ok ẹ ti wà ní China ẹ ok lórí kítún ni kí ló ṣẹlẹ̀ <laughs> ẹ ok ọ̀rọ̀ private jet ṣé president I mean president jet mẹ́ta tó ń gbà yín ok kò ní ìdíkẹ́ ẹ lọ mo ti sọ fún yín dádì wọn kò ń trọ́bù yín ni wọ́n ti rí yín bẹ́ẹ̀ ìgbà tẹ́yìn gan náà eh, dáàdi ẹ̀ ní farabalẹ̀ kó bá dà pé èèyàn sọ̀rọ̀ sàgbàlagbà ẹ̀ ní farabalẹ̀ kẹ́ sọ ká mo sọ fún yín kí lẹ́ fẹ́ máa lọ sí China tó torí private jet mẹ́ta tó ń gbà fún. àwọn pásítọ̀ tó wà Nàìjíríà máa dárúkọ àwọn pásítọ̀ yẹn fún yín yàtọ̀ sí pásítọ̀ Adébóyè ẹ má gbà tí pásítọ̀ Adébóyè ẹ̀jẹ̀ má gbà tí dáàdi àwọn yòókù ẹgbẹ́ sísì gbogbo private jet wọn tó bá ti ní private jet mẹ́ta Nàìjíríà tó bá ti ní private jet mẹ́ta I mean mo ní mẹ́ta tó bá ti ní private jet mẹ́ta I mean oh God mẹ́ta ló wá sẹ́nu mi ṣá <laughs> private jet mẹ́ta ẹ bá ti ní private jet ní nàìjíríà ẹ sì sí ẹ pàǹdẹ owó nàìjíríà wà ń bẹ àjàjà wọn pásítọ̀ <laughs> ẹ má bínú ok ó mí ìmọ̀ mí ìmọ̀ mo kò ṣe rí mí sọ yín ni ẹ má bínú sà <laughs> ẹ má bínú sà <laughs> ó lọ ṣe ìfún mi wọn nǹkan tó gbé sí náà má jò jóná o ó ti ń ru dànù ọ má jò ó ru sílẹ̀ ọ má jò ó o okay ẹ gba private jet wọn àwọn ẹ rí i pé insult nínà wọ́n kàn bẹ̀ wọ́n sí yín ni wọ́n ní kàn gba private jet yín ṣẹ́yìn lẹ yáwó gan ni ẹ̀yin kọ̀ náà ok ẹ̀ tí dé China báwo lè ṣe wá ń pè ṣéyàn máa ń pè láti nù ok èwo lẹ wá ń lò ó sí dáàdi private jet wo lẹ ń lò ok ten ok ẹ̀yin náà ní personal ok. okay àtàwọn boys kékèké náà yẹn nígbà tó ń lo private jet nàìjíríà ẹgbà gbogbo ẹ nàìjíríà nídìí owó o kí ni wọ́n fi private jet ṣe ẹgbà ẹgbà ẹgbà àtàjàjà wọn pásítọ̀ wọn ò san táìtì wọn wọn táìtì lọ́wọ́ àwọn wọn ò san táìtì àkàìmọye wọn ti wá kúdọ ẹ wọ́n gba láńsẹ̀sì wọn ò san wọn àfẹ́tì wọn kàn ń da gbogbo ẹ̀rú ni ìgbà tó yẹ pé dáàdì ẹ̀yin gan ó yẹ kẹ́ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ tàbá ní pé kẹ́ má bẹ kẹ́ ẹ má gẹ́yẹ ẹ mọ̀ ọmọdé àgbà gbọ́n la fi dálé ìfẹ́ kẹ máa tá bá ti sọ̀rọ̀ ẹ máa try láti ẹnu kì í ṣe gbogbo nǹkan lè lè rí nígboro àwa ń rí ẹ̀ẹ́dẹ̀ sí lórí social media mọ́ torí wọ́n ti ẹ ti sọ́ngbà ẹ̀ wọ́n ti ẹ ti busy jù bẹ́ẹ̀ lọ àwọn tó tẹ̀tù ẹkú máa yín tì yín gan wọ́n fi gbogbo ẹ̀ pamọ́ fún yín kí lẹ wá fẹ́ bá wọn sọ́n sí òkè ẹ fẹ́ wò bóyá wọ́n lè fún yín ni òkè ẹ fẹ́ fìyẹn lẹ̀ fún wọn kẹ gbà níwọ̀n kẹ rẹ́fẹ̀rà níwọ̀n ṣáwọn nìkan ló máa ń ṣe private ọ̀nà máa ń ṣe jet ni ṣáwọn other country ò kì í ṣe ni ókè hmm. tí wọ́n máa ń ṣìpù ẹ̀dẹ̀ ìṣó ẹ̀ pé kì í ṣe àwọn fake thing náà máa tò wọ́n nínú lára zimbe fún mi. Hmm. okay okay no problem ṣá mo tún rí nǹkan kan mo fẹ́ sọ nǹkan kan fún yín ṣá but bóyá kí n sọ lórí mídíà wọn tó bá ti wò wọ́n á sọ fún yín ṣé ti yé because all right all right okay ẹ má stress you daddy. ẹ má stress ẹ má worry kò to your kò all right no problem sir ẹ ṣé sir ẹ ṣé sir Yes, sir Yes, sir. ẹni tó bá gẹ̀ẹ́sẹ̀ tí mò ń bá mi tó ń bá mi sọ̀rọ̀ sí ẹni tó bá lè gẹ̀ẹ́sẹ̀ ẹni tó bá lè gẹ̀ẹ́sẹ̀ tó ń sọ̀rọ̀ yìí anybody that gets right ẹ̀bùn wà fún yín ah jẹ́ ti ẹ̀ pé ah dẹ́ pé aṣáájú pèlè ni ìyá hmm, wa gbọ́. àríwá ẹ̀gbọ́n àtàná àdúrà mọ́mì yẹn máa pọ̀. I told you yesterday, mommy sent message. He sent another one to today. Grandma. Jen, Jen, loud. Hello. Hmm. Okay. Yeah. Ẹ mọ̀ ṣé o, mo ti rí Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. Àmín. Apẹ́ ò ní gbẹ́. Àmín. Ọkàn á balẹ̀ ayọ̀ á kún. Ṣé mà? Gbogbo ìkólọ ẹ̀ Jésù á dá padà. Àmín. Á dá padà bó àmín o. kí àgbà ìyá ló ṣe gan ibi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kankan ọlọ́run máa ń níbi gbogbo. àmín. ẹ ṣe máa ti nídìí kan hello Bukky ẹ ṣe o ìyá Bukky so ọlọ́run á máa kó sápò ẹ̀rù jésù àdàpọ̀. mọ̀ ṣé o mo ti rí ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. ok wọ́n dá wọn àpò ẹ ò ní gbẹ wọ́n repeat ẹ gbọ́dọ̀ ọkàn abalẹ̀ ayọ̀ ẹ̀ á kún mm-hmm. gbogbo ìkólọ ẹ̀ jésù àdàpadà àdàpadà bó ṣe dá ìkólọ àwọn ọmọ Ísírẹ́lì padà. ìkólọ sí òní ni. kí àgbà ìyá mi ṣe kan ebi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kankan ọlọ́run ìgbà ẹ̀kọ́ tó ti pọ̀ pé. ẹ ṣe ó pọ̀ ó ti tó ó ti tó ó ti tó. hello ètò tó dẹ̀ pé wọ́n send ẹ̀ continuously méjì péré ló yàtọ̀ síra wọn ẹ jẹ́ ká tètè lọ sọ́dọ̀ ọ̀dọ̀ tibẹ̀ tán ni o máà ní olórí gbòǹgbòlà yẹn <laughs> àwọn pásítọ̀ kẹ o <laughs> pásítọ̀ kẹwù kẹwù kẹwù kẹwù ara àwọn pásítọ̀ kẹwù nìyẹn. <laughs> pásítọ̀ gẹ̀ù gẹ̀ù gẹ̀ù gẹ̀ù gẹ̀ù àwọn máa ń rìkọ́dì ni wọ́n máa ń gbé kámẹ́rà ló bá ń lé ni so the other time yẹn máa yẹn ká tó kọ̀ntínú a máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí àwọn mẹ́ta mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ I want to speak for three people one mo ti ń ṣe kan ìyẹn mi pé yẹ̀mọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti fún a lot of people are angry because mo fún ẹ̀ eh, dádì mi náà ní um, green lights about things they can do. Not only in Nigeria, not only my daddy, a lot of people. Okay? I give them the clue. Okay? What they can do. Although, before that time when they are planning that to the to them, they always tag me anything tí wọn bá involve ẹ má dá because they know that I used to bàṣẹ wọn jẹ tó o bá ti fún mi náà gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn náà tẹ́ ẹ bá ti fún mi lára ẹ̀ á máa bàṣẹ ṣe ti eyín àdẹ ní àdẹ ṣe náà nítorí um, kì í ṣe iṣẹ́ tẹ́ ń ṣe o we don't destroy people's business we destroy the game bad game okay we destroy the bad game um, tí bá ń wòkè kì í ṣe pé mo wò kan lókè lọ́kàn o like it's my hobby i love to when i'm talking to people àfi tẹ́ni ẹ bá ń bá mi sọ̀rọ̀ báyìí i look at people straight when they are talking to me but when i'm talking to people at times i look round i look round you know that's my i'm used to it speaking to to give some message to people even to the government it's not because of the government alone but because we support the government and we promise god and we pray to god to for them to succeed not because of us alone because when you are Only selfish speaking for yourself alone. The selfish people have also caused a lot of problem in our system. Selfish people, we are going to mention them now. In this blogging, this is not preaching, we are blogging. Any Ẹnikẹ́ni tó gbọ́wọ́ sórí platform yìí tó ṣàfẹ́ sọ pé má sọ̀rọ̀, I ah, will talk, kò sí tell tẹ́lẹ̀ ṣe. And to yé ẹni tó reduce platform yìí, mo gbàdúrà kọ́lọ́run dá ìjókòó. E Bẹ́ẹ̀ni, kọ́lọ́run kó reduce ẹ̀ tó bá ga tẹ́lẹ̀ kó kúrú má rí this platform yìí leave this platform alone màá ṣèpè burúkú fún yín ah, ẹni tó ń gbọ́ wọlé platform yìí láti sọ pé kí n lè dákẹ́ kí n má sọ̀rọ̀ mo gbàdúrà fún ẹ kọ́lọ́run kó reduce ayé ẹ tó bá ga tẹ́lẹ̀ kó kúrú accident tó máa jẹ́ kó kúrú kó ṣẹlẹ̀ sí ẹ. kí nǹkan ẹ bẹ̀rẹ̀ sí í kúrú kí nǹkan ẹ máa dín ọlọ́wọ́ ibi lórí platform yìí ó yá gbọ́wọ́ ẹ kúrò lọ́nà mo fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ayé gbọ́ ẹni tó bá láyé òní ayé àwọn èèyàn gbọ́ kì í ṣe ayé nìkan àwọn èèyàn pàtàkì àṣẹ ńlá ṣùgbọ́n ẹ gbọ́wọ́ kúrò lára platform yìí don't tune it down tune it up if you tune it up then you have peace of mind you don't tune it up you wá sáré kolobakoloba mi ò mọ orú nǹkan tó lè jẹ́ tune it up leave it the way it's supposed to be. You disturb my page, the Lord disturb you. The Lord render you useless. You disturb my life, you disturb my children, the Lord will render you useless. In Jesus' name. So, I'm talking about ọ̀rọ̀ tí reply for me. platform yìí Good, uh, good afternoon. Good morning from Canada. We are still in morning time láti wà bíbí ten minutes to twelve. Àdètè tí àdègbàwé àdètè jẹ breakfast. check it nínú beans ẹ fi a little butter sí jẹ́ kó rọ̀ dáadáa ṣùgbọ́n fi butter sí so mo zoro. Eh ẹ kí lorúkọ ẹ̀. kí lorúkọ bọ̀bọ̀ yìí Genesis Genesis kódà máa sọ̀rọ̀ Revelation lónìí ó yẹ kí n fi gbogbo wọn síbẹ̀ yẹn bọ́ kí n tó máa lọ Ìyábọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ò pọ̀ torí ò relevant ó máa ń fẹ́ ṣe bíi pé o relate mọ́ down i mean o máa ń fẹ́ ṣe bíi pé o relate mọ́ Max àti gbogbo àwọn blue apps yẹn orí gbogbo yín àwọn àwọn elégbè àtàwọn ọmọ tó ń tẹ̀lé orí gbogbo wọn ò pé mo kọ̀ọ̀kan fẹ́ sọ fẹ́ tí mo kàn fẹ́ sọ fẹ́ ni pé táwọn èèyàn bá ṣiṣẹ́ tán tí àwọn èèyàn bá ti ṣiṣẹ́ tán kí ló dé tó máa ń dògbò sórí ẹ̀ when people tí àwọn èèyàn bá ti ṣiṣẹ́ tán tí àwọn èèyàn tán bá ṣe iṣẹ́ tán ó máa fẹ́ jókòó lé lórí kí ló dé tó máa ń ṣe bẹ́ẹ̀ mo kàn fẹ́ rìbùkù ẹni o mi ò gbèjẹ́ anybody o ó máa ń fẹ́ jókòó sí lórí mo notice pé ọmọ tó ń pè ní Ṣadé yẹn náà tí Dorcas kọ́ ilé fún nígbà tó ti kọ́ ilé fún tó kù kí ilé yẹn parí báyìí ó kàn gbá sọ́dọ̀ ni do you understand you systematically collect people's things you have no anybody tó bá ti ní life if you have life you don't systematically steal from people you don't collect people's things you collect people's things anybody using system to collect people's things or come and go you know tí ẹni yẹn ò ṣe é tí you are going to o mọ̀ olóòfò ni ẹ your go is not is not is no longer available ó ti tán fún ẹ. ẹ̀yin wèrè tẹ́ máa ń lajú báyẹn you are not relevant mi ò kì í fẹ́ wá fún ìyàbọ̀ náà because mo rí pé ṣé mo fẹ́ máa fi ìyàbọ̀ ṣe ṣe ṣe àtìní wíṣì kò jẹ́ èèyàn ní òbọ̀tì téèyàn bá ti irú kí kémi ọmọ agbé ọ̀rọ̀ Ìyábọ̀ yẹn bí ẹni gbígbẹ́ ọtí ká máa gba ọ̀rọ̀ ẹ̀ bí ẹni gbígbẹ́ ọtí. àwọn tá a bá mọ àwọn celebrity àmì àwọn bàbá ẹ̀ àwọn godfather ẹ̀ a lè wá fún wọn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ a máa sọ̀rọ̀ wọn kò sí ní tó máa ṣẹlẹ̀ àwọn dáàdì ẹ̀ tó ń bẹ̀ níṣẹ́ àbí tó support ẹ̀ láti máa ṣe nǹkan burúkú ìbàjẹ́ ọba ìbàjẹ́ ìjòyè jẹ́ kí n tiẹ̀ tó wá máa lọ Alhaji Abbas yẹn kí lorúkọ speaker yẹn Abbas kan ni wọ́n ní máa yẹn jẹ́ speaker Abbas I just like him because ní platform mi sìn I just mi ò mọ̀ wọ́n like that like that but you know I just like him because mo máa rí wọn tó bá ṣe ń sọ̀rọ̀ yìí nù àníyàn wọ́n tún wá jẹ́ Haúsá wọ́n tún wá ṣe bóyá Kánò ni wọ́n ìmọ̀ mo wá rí i pé wọ́n gbé àwọn òfin kan jáde wọ́n léyìn ògbúdọ̀ sọ̀rọ̀ sí àwọn tó bá ṣe important personality ó nìyẹn ìbọ́sán kínní yẹn òun ni wọ́n lọ kọ̀ sí problem yẹn òun ni aṣáájú àwọn president yẹn òwúlẹ̀ gbélé ni wọ́n gbé ta ni wọ́n lọ náà ń bọ̀ wọ́n lọ wọ́n ń bọ̀ bí ilẹ̀kẹ̀ dí wọn ò jẹ́ kí wọ́n sinmi mọ́ àwọn ló gbawó tó bá tẹ̀ jẹ́ pé owó tí federal government wọn ti China ò dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú federal government ń sìn wọ́n kàn sì wà ní orí level orí level Ìjẹ̀bú nìkan ni wọ́n sì wà but a lot of people even go vice president dànù vice president yẹn wọ́n sì wà níbẹ̀ yẹn náà àwọn náà wọ́n náà ti ń kà wọ́n mọ́ àwọn olówó gbogbo lọ́wọ́ Ògùn state ó yẹ kí wọ́n lọ dáwọ́ yẹn bí kán gba anybody tó bá ti wà lógùn state tó bá ti ní private jet kán gbà lọ́wọ́ kán lọ kó fún àwọn China. àwọn èèyàn tó nílé iṣẹ́ Alhaji Dangote ó nílé iṣẹ́ èyí tó ń pè ní mẹ́tìbẹ̀ tán olórí gbòǹgbò láyẹn ẹ̀yin ará ẹ̀mí kí lorúkọ ẹ̀yin ará Dublin ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Dublin ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ kí n sùn yín kẹ́ ẹ jẹ́ kó rí yín kó pé o because gbogbo àwọn tó bá ti gbé Dublin yẹn wọ́n máa ń ya wèrè torí pábẹ́ ìwòlẹ́ máa ń fún wọn kí ló dé torí mo mọ̀ pé èyí tó ń pè ní Tibetan yàbí Tibetan náà ni London I mean Dublin náà ló ti grow up Dublin ló ti lọ gba asylum gbà yẹn ẹ máa fi wèrè gba asylum tán wọ́n máa fún yín lábẹ́rẹ́ orí gbogbo yín máa dàrú sí títì ẹni jẹ́ agbádùn all these people living in your country they are disturbing our country and they are not mentioning every time they are talking all these people they have been injected with mental I mean um, injection in Dublin in Irish government system they are not disturbing Irish they only disturbing Nigeria And they will be seeing vision. The one that call himself pastor will be seeing vision. Everybody in Nigeria that is doing good will die, will die. Thomas said, ṣe ti pé àwọn politician yẹn ó You will just be seeing things. Ìwọ ló máa pè yẹn pé kó lọ máa lọ edit Dangote. Who are you to be saying that? Ìwọ tó yẹ kó audit. O lè ní now. Tibeton, she be of recent your video is on the video is on this YouTube. Ibi tó ti lọ jáde lẹ́pẹ̀ẹ́. Wọ́n fún ẹ lówó just little money wọ́n tẹ̀sẹ̀ pẹ̀lú. Ó gba gbogbo mu ni ó fraud wọn. You are just ó wá jáde wọ́n so àbàràbà. During that time yẹn, yeah, ẹnu ẹ wọ wò ni because I didn't blog you mi ìdẹ sọ sí gbogbo èèyàn ló ń sọ̀rọ̀ yẹn and they are tagging me they want me to talk about it torí mo ti mọ̀ pé nǹkan tẹ́ jẹ́ kí n jẹ́ pé bóyá wọ́n bẹ̀rù yín o lè níyìn ẹ̀rẹ̀ máa jáde ẹ̀kọ́ máa ṣe oríṣiríṣi look at the video I watched today I'm going to play part of it you are telling the whole world you are saying it on the media that they should they are going to send letter bomb the way they send it to Delegiwa to Arise TV that they used to talk about Tinubu are they not station TV station even go TBC himself that he even belongs to accordingly belongs to Asiwaju according much he accused yes he dey talk about Asiwaju the other day when Asiwaju President Bola Ahmed Tinubu dadi mi ọ̀dọ̀ mi ò inú bí mi ń sìn mi ìfẹ́ gbọ̀ràn dadi because wọn ò gbọ̀ràn sí mi lẹ́nu ẹ má bínú sá wọn ò gbọ̀ràn dadi mi ò sí mi lẹ́nu so ọjọ́ tí wọ́n ní wọ́n ṣe mi sẹ́yìn wọ́n dẹ̀ tó ń ṣe drama fún wa níbi bẹ̀ yẹn wọ́n jáde náà wọ́n gbé náà TBC ló kọ́kọ́ gbé jáde náà to create the scene because aṣáájú president wa wọ́n like the scene wọ́n dẹ̀ máa ń fẹ́ create the scene so that things that is happening in the system also Nigeria will not carry it's not him that is doing that um, that game but he has even before he became president they have been doing that ó dẹ̀ lè jáwọn ló máa ń sponsor kìíní ẹ̀ lábẹ́lẹ̀ so so that when things is whatever going on in the system so it will not be that will not be been well known to the whole system you understand to the citizen you understand me so a lot of people are known they don't know what is happening in their surrounding so TVC woman máa news to báàdì nípa àwọn kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà tí eh, tibẹ̀ tán ọ̀rọ̀ tẹ́sán yẹn ọ̀rọ̀ tí wọ́n lè fi pa yín dànù tó yẹ kó hold yín fún ni that's the word of terrorism for you to say that very soon they are going to send bomb the way they send it to Delegiwa they are going to send it to Arise TV they are going to you even mention it Arise TV that the owner of the Arise TV is used to be enemy of Tinumbu. It used to be the enemy used to block Tinubu. Everybody, you know, what you are, anybody can block people. They block people in abroad as well. More, because of that, they more must they send a bomb to them? What is the problem? Ẹ máa ti lanu yín ẹ̀ break ẹnu yín ò ní break ò ní jam. E de tin tagba. dàgbà. Ẹ máa kò wọṣọ yẹn fún sísàlẹ̀ ó dẹ̀ dá wa lójú tó bá jẹ́ pa purọ́. Ẹ wá ṣìdí sókè tẹ́ ẹ̀ bá sisale. so bàǹtẹ́ sísàlẹ̀. Ẹ̀yin tẹ́ sọ níjọ́ yẹn pé ẹni ẹni ẹ ní oògùn tó yẹ pé tẹ bá fi nu ajá ajá yẹn máa gbókú ni ẹ ń bò síjọ yẹn i was like ṣé pásọ yìí ẹmí wòlíì wòlíì wọ́rọ̀ yìí ẹ ní oògùn tẹ máa fi nu ajá tájá yẹn máa gbókú and you be preaching ṣọlọ́run ló ń reveal nǹkan tẹ́ ẹ rí yẹn fún yín àbẹ́ṣù are you telling us that you are called by God also God is revealing all this to you that ẹjọ́ àwọn ẹjọ́ ikú lẹ máa máa dá ẹ ní sẹ́ pé ríran burúkú kan o ọlọ́run jọba wa parẹ́ o lórí ẹni o ẹ máa sọ ni wọ́n ti gbé pósí eléyìí wá ó máa kú o akíolú nínú ibẹ̀ yẹn ẹ dárúkọ you see ẹ kì í ṣe ọlọ́run tó máa ń dájọ́ ikú kí ló dé let me tell you you are maybe you know assassin or you have involved in assassin before you maybe yes because àwọn criminal have no label some of these people now àwọn pastor mi mi ò sọ business people àwọn pastor mi wà tẹ́ pé ṣe bóun ni ìkan lòun pa gbogbo ẹbí òun sọnù kó tó di pé wá di pastor ó ti di jíò ní CAC báyìí ó ti ní ṣọ́ọ̀ṣì káàkiri ó ti ní branches náà orí Facebook yìí náà láti nínú ṣé BBC News ló gbé story yẹn mo sọ ní ọjọ́ yẹn pé mi ò kò sí bó ṣe born again tó tí náà ń jáde lẹ́nu ẹ̀ I cannot listen I can now allow such person to preach kò sí nǹkan tó lè preach fún mi kò dẹ̀ lè gbọ́wọ́ lé mi lórí kí n gbà á because most of you náà ń gbà mí ẹ máa jẹ́ aya assassin tẹ́lẹ̀ ẹ máa lẹ born again tẹ́ bá ti wá born again ẹ kàn máa fi born again yẹn àmì ẹ máa fi bible yẹn máa fi cover up ni because wọ́n máa fojú ọmọ ọlọ́run wò yín bẹ́ẹ̀ ni apanijẹ ìkòkò ní nínú yín ọ̀rọ̀ wọ̀nyí tẹ́ máa ń sọ ó ti wà tú ẹ̀bì ó ti wà kẹ́ máa sọ̀rọ̀ nípa ikú kì í ṣe pé ẹ máa sọ pé ẹ ẹ kàn máa dájọ́ ikú ni ẹ máa dájọ́ ikú fẹ́lẹ̀ ẹ máa dájọ́ ikú fẹ́lẹ̀ ẹ máa dájọ́ ikú fẹ́lẹ̀ ẹ máa dájọ́ ikú fẹ́lẹ̀ ẹ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ikú yẹn rí kẹ́ ẹ sọ́kan ilé yín kẹ́ ẹ sọ́kan ìyàwó àtàwọn ọmọ yín ẹ sọ̀rọ̀ ikú rí kẹ ẹ wá sọ́kù kẹ ẹ sọ́dọ̀dọ̀ àwọn tó lè pa yín bí assassin ẹgbẹ́ yín kẹ sọ̀rọ̀ bíi pé kẹ ní Koko Zaria máa kú o kẹ ní pé MC o kẹ ẹ ní gbogbo àwọn tó bá ya wèrè àbí bíi Sego o àbí gbogbo Efele Ogun State o gbogbo àwọn wèrè wọ̀nyẹn àbí kẹ ẹ sọ pé Wàsíù ẹ ti mẹ́nu bà Wàsíù gbà yẹn ojú yín wọn ṣe tiẹ ẹ ní mẹ́nu bà gbogbo wọn ẹ lè sọ pé Wàsíù o tẹ bá fẹ́ sọ̀rọ̀ Wàsíù ẹ máa pọn ẹ máa pọn lé pé gúrùpù nìyí gúrùpù of kí ni problem yín gangan orí yín bí orí olúmọ rock ẹgbẹ́ ẹnu ẹ sọ níbẹ̀ mo ń bọ̀ mo máa play yín sìn mo dẹ̀ máa wá fún pásítọ̀ kan mo máa wá fún pásítọ̀ kan nísìn tí nàìjíríà pásítọ̀ tí nàìjíríà gọ̀ọ̀mẹ̀ gbúdọ̀ ṣe nǹkan kan sí they must do something. mo máa play yín sìn. every time nínú video ti mo fe play ẹni pé àlá Dangote o kàn lọ pe EFCC o fún Dangote ó dẹ̀ gbẹ ti yó ẹ mọ nǹkan kó dẹ̀ pé ṣé ẹ mọ nǹkan ẹ ti ṣí èrè ẹ má bínú. mi ò like ma máa máa bú àgbàlagbà àgbà yín yẹn ẹ̀kọ́ àgbà wèrè ní yín jọ ẹ ṣọ́ pé màtẹ́ lọ jẹ asylum ní ní ní Dublin wọn ò fún yín lábẹ́rẹ́ wèrè bọ́n ṣe ń fún àwọn others orí gbogbo yín gbà tán lẹ́ lọ jẹ asylum yẹn you complain that you lie to them that you are all, all sick that you have a mental you are sane, you have a mental problem back home from Nigeria and they now get place you on that, those injections. wọ́n fi ń sọ ìlàgà tí ìlàgà flex ìlàgà gbogbo ẹ̀yẹn gbogbo orí yín wá fọ́pọ̀ ń sìn yẹn wá fi ń da orílẹ̀-èdè rú ẹ máa sọ̀rọ̀ tí ò kàn tiẹ̀ tí ò gbọ́gbọ́n tí ò mọ́gbọ́n jáde ẹni wọ́n máa send letter bomb sí wọn ní Arise TV what are you trying to tell the whole world if anything like that now happen to those Arise TV they be thinking that the government are the ones sending you ó dẹ̀ lè jẹ́ lára àwọn ọ̀tá àbí lára ẹ̀yin gangan tẹ́ pé you know maybe they are paying you just to tarnish some people to tarnish the government so that wọ́n bá ń kú sí wọ́n bá lọ fún wọn letter bomb bẹ́ẹ̀ down be everybody will believe that every baby is the government that send letter bomb there you are just yanni you are talking nonsense tágbàlagbà bá ti wà ó máa ń sọ ẹnu ni tágbàlagbà ti nǹkan tó máa ń pè lágbàlagbà náà ni pé èèyàn máa ń ya o kò gbúdọ̀ ya ẹnu mọ́ kò dẹ̀ gbúdọ̀ máa ya ojú ọ̀rọ̀ púpọ̀ sotiri wàá wo nǹkan wàá ti ẹ̀ gbójú tó bá ti ń dàgbà ẹ ti wọ fifty now going to àbí sixty something lẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ yẹn a full and sixty yín full forever lẹ́fẹ̀ẹ́ yà ni you are too mean you are too wicked. You condemn people with ẹjọ́ ikú ṣá ni. Ẹjọ́ ikú ṣá you be telling people they are going to die. Eh kinikan kinikan ikú tí akọ́nilẹ̀ olókùn yẹn òun ló máa jẹ ìyá gbogbo Ondo state. Ṣé òun ló kó gbogbo Ondo state ni? Àwọn ọmọ ẹ̀kan gbé sí kinikan kò lọ jẹjọ́. What is your problem? You are too know. Ìgbẹ́njọ́ yẹn náà bẹ̀ ṣe sọ pé ẹ̀ mọ̀ Tinubu ọ̀rẹ́ yín ni láti ilẹ̀. I don't know maybe it's true or false but tẹ́ bá ṣe sọ pé mọ́ ẹ̀yin náà gẹ̀dẹ̀dẹ̀ ẹ̀ condemn wọn rí just like people gbogbo èèyàn ṣe ti condemn wọn rí. bẹ́ẹ̀ ṣe wá ń sọ̀rọ̀ ń sìn tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ Arise TV wọ́n máa sọ pé Tinubu ló lọ pa àwọn ó dẹ̀ lè jẹ́ ẹ̀yin ni àbáwọn tó ń tẹ̀ ń ṣiṣẹ́ because you are working for some people ẹ̀yin ẹ máa yọ ìtìgé ojú yín náà kẹ́ tó lè yọ tó lè tẹlòmíì ẹ̀yin pásọ̀ ìwọ́rọ̀ wòlíì wọ́rọ̀ níjọ́ yẹn náà bẹ́ẹ̀ ṣe purọ́ náà yẹn pé gbogbo ọmọ ọlọ́pàá pọ́lọ́pàá ṣọlọ́pàá máa ń bímọ rí mo ní àmọ́dù ṣe edu bàbá yẹn wọ́n ṣe ìyàwó fọmọ ẹ̀ náà mọ ọlọ́pàá kò kí ń ṣe nǹkan rere kò lè ti násárẹ́tì ọlọ́pàá jáde ọlọ́pàá ẹ já gbogbo èèyàn ṣá ìṣẹ̀dá òtẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kẹ́ fọgbọ́n sọ ìlú wo lẹ ti wá ná ṣé gbogbo ẹ̀yin tẹ́ bá ti wá láti bí òkè òkè odò òkìtìpupa òkè gbó ọ̀nà inú gbó àti gbogbo kìnìyẹn tó yẹ pé wọ́n ti fi ògógóró ṣe àgbo fún yín kékeré it's also affecting kéèyàn lọ gbé Dublin kó ti fi ògógóró ṣàgbo fún kékeré ko tun lọ gba Dublin kọjá ko wá tún lọ sọ pé òun ní mental problem kó wa place ẹ̀ sórí drugs torí ẹ̀ máa fi dàrú do you understand kó wa fi sórí drug kó wa tún fi sórí pé kórìí ẹ̀ lè correct but actually kó ṣẹ̀ṣẹ̀ wá destroy brain Ejo ẹ jọ̀ọ́ wàhálà yín ti ko kẹ́ kó sì lọ ẹ máa ma ní kó máa investigate ẹnìkan ṣé ẹ̀yin tó yẹ pé sórí yín wà níta gbangba ẹ gbowó ni ọ̀tọ̀ ni iye tó ń talẹ̀ ẹ gbowó ẹ ṣe owó yẹn ní màkú jákujàku ni and I know purposely deliberately some people also they just test you ẹ dẹ̀ fọ́nbù ẹ ọ̀nbù I mean ẹ wọ́nbù gidi ni your story is there kó sì lọ jàre. let me play this orí bíbá ló ti yẹ kí n kí n play gan. Tolu. Yes. You know I'm using two camera. Nígbà tó wọ̀ yẹn t-shirt jù okay. Mo kàn ń sọ fún ẹ ní o. I'm aware. You are aware, okay. Do you want me serve or? serve me. Every time they complain, you don't know people always complain. Self. They jealous that you always serve me when I'm talking àti mo sọ just serve yourself and leave my food all day ìgbà míì ìgbà tí n bá gbàwẹ̀ náà mo lè jẹun ní six now mo i told you that don't serve you ask me ó ti béèrè lọ́wọ́ mi quietly mo tẹ̀ tí ló ti a máa dàgbé ṣe lèèyàn fẹ́ máa jẹun kán máa rí pé wọ́n ń jẹun you always jọ̀wọ́ yàtọ̀ sí omi àti bóyá tíì mo lè mú nǹkan lórí mídíà bọ̀kọ̀ àmì tí n bá wà lórí láì má máa sọ fún mi pé will I serve you will I do this mi ò ṣe food content tí má fẹ́ ṣe food content is another thing I'm talking and what I'm saying is not even a joke. ṣé no me, mi mọ nǹkan tí mo tún tẹ̀ ń sìn bó ni nǹkan tí mo tẹ̀ ń play. tíbẹ̀ tán ogun ẹ̀ ò ràn mí o. ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká play See, this one, well, I don't know why it's not even louding very well. It's not loud to my taste. Did you increase it to the? I increase it to the to the mass. o for me, sí rice nǹkan kó ṣe máa jẹ náà rice yẹn máa ń le burúkú burúkú ni ó dẹ̀ máa ń wú rice alájí alẹ́kọ̀ọ́ dàgùtì <laughs> síra àwọn ojú mi ẹ jẹ́ a gbọ́. Prophecy and Revelation for the year 2024 Àbí kí ni mo lè ṣe ṣé mo lè connect mọ́? Hmm. àbí kò ti mọ́ tibẹ̀ yẹn. Yeah, YouTube. Okay. Yes, in this video, connect mọ́ yẹn kó láàbù dáadáa. which prophecy òṣìwò ó yẹ kán ti fọ́gi mórí yín tipẹ́tipẹ́ pẹ̀lú prophecy wòye tẹ́ máa ń mú jáde all the time. Hey Google, increase your volume to the max. Any people ní kò increase ó fẹ́rẹ̀ increase oṣù tó ń lò ẹ̀. I'm not the one. In the year 2024, and another governor will die before or by September year 2024. Number three, Arise TV will have problem in the year 2024. He said their cup is full already. Number. Do you know what um, this person used to do? um, Tibetan at times uh, Tibetan bipa ti Akérédolú tó sick already the sickness one more ó ti wà lórí news he has a cancer and level tó ti dé and definitely to bá ti dé stage kan you know they will surely sọ fún wọn pé okay o tó bá ti tó tẹ̀mí o their life is going is their life going to end nǹkan kan bẹ́ẹ̀ so this one will be now giving am a fún yín ní um, that accurate kini yẹn you know you just am akan sọ pé between kini kan kini kan this kini kan will die he's working with the information do you understand is this emi i'm very sure of tibetan kò rí ìran kankan woman máa yẹn ìran ikú ẹnìkan eléyìí máa kú o eléyìí máa kú o eléyìí máa kú o eléyìí máa kú i i'm sorry to say this i hate him for that. kò sọ rí pé kí EFCC o tó bá tú ìdí tibẹ̀ tán bó ṣe wà yẹn wọ́n máa kó ṣẹ́kẹṣẹkẹ sí lọ́wọ́ àtẹsẹ̀ ni tó bá tú ìdí ìdí tibẹ̀ tán wọ́n máa kó ṣẹ́kẹṣẹkẹ sí ọwọ́ ẹ̀ àti ẹsẹ̀ mò ń bọ̀ mí ti I'm going to be calling name of those pastors I will call you out nothing will happen because àwọn tó ń call you out yẹn you respect their name. a lot of people dey like it also. I can make money èmi ò kàn fẹ́ make money at the detriment of anybody mo rí kan tó pèrè ní doctor tó yẹ kó máa ṣiṣẹ́ lọ́sípítù tó ti wá ọmọọṣẹ́ dàmínà mo máa pe dàmínà tí mo ń bọ̀ mí tì dé ọmọọṣẹ́ dàmínà ìyẹn wá ń sọ jargon tó ń sọ rubbish lónìí mo ń bọ̀ mí tì dé I play you all of you ṣé mo pé I always blog I don't play okay but I will play you now for people to see the atrocity you are committed and tó bá ti wá ṣí wèrè sílẹ̀ fún yín finally tí wèrè bá ti fẹ́ tí ogun tí wèrè bá ti fẹ́ ṣe yín wọn ò ṣe right ni if people tó bá pẹ́ ìjọba wọ̀nyẹn ṣe ó ṣe right ẹ̀yin kọ́ lẹ́ mọ́ máa sọ̀rọ̀ lónìí ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà gbàtọ́ ẹ pé bẹ́ẹ̀ ni let me see jàre i want to just, just taste it maybe ata dídín yẹn bóyá ó dín ó dùn dídín ni. Give me water. It's very sweet. You see? Because they always fraud with this God's name. They fraud. People who fraud with Bible. There are so many. And our country also, to be kindly and sincere, they've been allowed this nonsense for a long time. You understand? tẹ́ bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ṣe máa mọ̀ pé kò sẹ́nìbọ̀ tó ń try láti yam talk and if you try to if you try to to bá do anyhow you go collect anyhow kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Therefore, this prophecy is relating to Akeredolu's family. Prophet Tibeta said, even though Akeredolu is dead, his family will face legal problem by the year 2024. Prophet Marcus Tibeta said, Why? Akeredolu is the governor of Ondo State and is dead. The wife will come out and pay for it. Marcos, Marcus Tibeton, eh? Badu. some came in Lagos State and other parts of the country We die in the year 2024. And not only that, but also those that have worked with the former president of Nigeria, Buhari's government, many of those that work with him will face legal problem in. ṣe bá ti láti ẹ̀ náà ti mú Emefiele àwọn wo ló tún ṣe Professor Yemi Ọ̀ṣínbàjò kò work pẹ̀lú wọn ṣé wọ́n mú wọ́n prove àwọn gbogbo àwọn tó ti ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tó ṣì wà ń bẹ̀ tó ti ṣiṣẹ́ pẹ̀lú president Bola Ahmed Tinubu ṣé wọ́n ti prove wọn mélòó náà ti prove abẹ́bìdè kiri president Bola Ahmed Tinubu ẹ̀ kiri wọn pẹ̀lú former president náà ni Buhari ẹ̀ kiri àwọn kíngì tó máa kú lẹ́kọ̀ọ́ tíbẹ̀ tán lẹ́ máa kú o ayasasin wọ́n lẹ́ máa kú lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ọba Èkó ìkọ́dẹ̀ ti kú you see ẹ ṣọ́ pé kì í ṣe Wàsíù Àyìndé àti àwọn èèyàn kan ni wọ́n máa ń ránkó fún àwọn people yìí wọ́n fún wọn ní information ni mẹ́rin yeah wọn kì í ṣe wòlíì òtòtò tọ́lọ́run ń rí ibi tó rí nǹkan because ó máa ń rò má sí Wàsíù gan dẹnu lẹ́nujọ́ mẹ́ta yìí ó dẹ̀ ti dì pẹ̀lú Wàsíù rí ńgbà kan rí tó ló máa kú kú òjijì àbó ṣe nǹkan kan àmọ́ kan tó ń ṣe fún tó wá fi pẹ̀pì ó máa ń gbé wá sí òmùra ṣé mo pé ẹnìkan dẹ̀ ti kú ní sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ ti ìlú sọ̀lọ̀ ọ̀rẹ́ Wàsíù Àyìndé ni ọ̀sọ̀lọ̀ ti ìlú sọ̀lọ̀ ọ̀rẹ́ Wàsíù ọba Èkó tó bá kú ọ̀rẹ́ Wàsíù ni wọ́n all these things kò ṣe prophecy is the marking they are marking people àwọn tó bá dẹ̀ ti mark ẹni yẹn wọ́n á fún marcus tibẹ̀ tán á dẹ̀ máa sọ jargons ẹ jẹ́ àgbọ́ o kò tiẹ̀ sọ̀rọ̀ púpọ̀ nípa mo mi ò kí ń rí àwọn nǹkan wọn i don't see them because how many but instinct mo fẹ́ máa blog mo fẹ́ máa sọ nípa máa yẹn he is a he is a killer he is working with people terrorists that man is working with terrorists i tell you he is not mentioning the problem he will be mentioning àwọn kan tó bá kàn tí wọ́n bá ti fún ní list àwọn tó fẹ́ pa tó fẹ́ ṣèkà fún then we come out and start saying nonsense. in the year twenty twenty four these are just a summary of the prophecy for the year 2024. now let's listen to prophet dr marcus tibetan in this prophet, powerful revelation and prophet. prophet indeed my foot prophet my foot. Yes kí Tinubu lè gbé kó gbọ́ kí àpamọ́ kó gbọ́ bí tí wọ́n gbọ́ bàtà kó gbọ́ kí bàtà bí àmúlà kó gbọ́ kí Dangote kó gbọ́. Orí sẹ̀lẹ́rì ó ní àyè lè sọ Jésù fún abẹ́kùn ẹ bá wa yọ̀ ẹ bá wa yọ̀ ẹ̀yin bàbá mẹ́gbẹ́ ọ̀pìk àwọn ará ilé ní July kan akọ́wọ́lé iwájú òpópó àti ọjọ́ London State. Gbogbo gómìnà tó jáde London State nílànà Akérèdọ́lù máa jìyà ẹ̀ why ṣé àwọn tó jalè lóńdó ṣèṣe ṣé wọ́n ti kú ni why tó jẹ́ akérèdọ́lù nìkan tó ti kú ló máa jìyà ẹ̀ ìkan náà ń gbà yẹn tí gbogbo wọn jalè ẹni tó bá ti kú báyìí tọ́wọ́ yín bá ti ká lẹ máa ń lẹ̀ dì mọ́ ẹni tọ́wọ́ yín bá ti ká òun lẹ máa ń lẹ̀ dì mọ́ gbogbo àwọn tó tí ò tí kú yẹn ń kọ kì í ṣe ẹni tó bá kú ṣé òkú máa ń bá láyè rojọ́ ni ẹni tó bá fẹ́ prove akérèdọ́lù ló máa lọ bánú sàárè ni a máa prove ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn tí ò tí kú tó kówó ń kọ́ tó wà láyé tí ò ti kú nígbà tábàṣà náà owó àbáṣà nìkan ni wọ́n ní wọ́n gbàgbàgbàgbàgbà tí ò tán àwọn tó wà tí wọ́n láyé tí wọ́n jalè jalè wọ́n rí ẹjọ́. what for kí ló dé tí ó dé ẹgbẹ́ òun àtàyà àtọmọ ṣé òun ni Ondo State ṣáà yí ìyàwó àtọmọ ẹ̀ ni wọ́n sáyìn àti gọ́vnà ni ẹ̀ńtẹ́ sáyìn ti kú. ẹni tó lè bá rojọ́ kó lọ kó lọ wúnú sàárẹ̀ àbí kó lọ bá ń bẹ̀ kó lọ rojọ́ àwọn tó kú tí ò kú ó wà láyé then you be going ẹ̀kan Mama fẹnu wa rọ̀. Even Akiolu, how many kings will live for two thousand? Gbogbo àwọn ọ̀tá àwọn ọ̀tá wọn ni wọ́n mẹ́ṣọ̀ yẹn. Ṣó ti yé? Àwọn ọ̀tá k ó ti yé àwọn tí wọ́n rí àti àwọn tó mi ò mọ̀ bóyá kéwọ̀ nìkan àwọn tó ń gbéṣẹ́ fún àwọn ọ̀tá wọn ni wọ́n dárúkọ wọ̀nyí. subscribe to 12 Star TV and turn Ẹ má subscribe sí wọn o, tẹ bá dẹ̀ sọ. ẹ̀yin bá sọ́kọ́ mọ̀ sí kọ́jú mọ̀ sí kò bẹ́ẹ̀ ṣe. ní two thousand and twenty four wọ́n máa yan ọ́dítọ̀ burúkú ti àwọn náà lọ́sẹ̀. ni wọ́n máa yan ọ́dítọ̀ tí wọ́n máa wọ́n gọ́ọ̀mù. ṣé olóṣì nìyí o ṣé Dangote ṣó ṣiṣẹ́ ní power ṣó bá yín ṣe ìjọba Nàìjíríà ni is a business man a lot of all over the world ni wọ́n ti invest sínú. Si Dangote tẹ̀rí yẹn tẹ́ máa rí pé gbogbo nǹkan tí Dangote ní is for him alone the whole wide world bẹ́ẹ̀ ni mo sọ ten years or twelve years ago nígbà two thousand and ten tó ń ṣe world cup wọ́n wá sí mo rí wọn nínú tv um, uh, radio South Africa radio I mean station kan tv station kan tí wọ́n interview wọ́n so I followed him very well do you understand àwọn tó yẹ kẹ́ auditor ẹ̀ ní audit wọn bí wọ́n ṣe wá South Africa yẹn náà lọ káàkiri bẹ́ẹ̀ yẹn all over telling people to come and invest in Dangote you know nígbà tí ọmọ bá ń tiraka ẹ̀ ní rí tí n bá ṣe ń sì tọ́lọ̀ bá ṣe fún mi bíbá tó bá ń fún mi ní loan àbí mo wá gbowó mo wá ṣe bísẹ̀ mo wá bù mo wá ṣe dáadáa then all of you will be disturbing people coming for people méjì bẹ̀ tán nǹkan kan ṣàgbárin yín to God tẹ bá sọ ti Madueke yẹn you are to you say you, you say it all Madueke work with the government petroleum kìnìkan kìnìkan minister and he embezzled he embezzled the money and he still alive that one is good but every time mentioning kìnìkan kẹ máa ṣe bí ó ti o ó ti yé ìyẹn wà òkè ó ti yé yín. ìyẹn ó tẹ̀ máa ń ra búra ẹ̀yọkàn gba millions of dollars bra ẹyọ kan wọn náà máa tó diamond sí báyìí ṣòtíyé ìyẹn pẹ̀lú owó nàìjíríà ìyẹn da. but ẹni tó ń ṣòwò oníṣòwò ìyá máa máa pokùn no you understand me i yet is that you don't know ẹ mọ nǹkan tẹ máa ń sọ ń gbà just talk ṣòtíyé ó yá máa sọ̀rọ̀ ẹ lọ. ó ń sọ̀rọ̀ ṣé ó ń prophecy yẹn náà hallelujah On ó ń sọ prophecy nìyẹn o prophecy kí ni ìdẹ̀ ti pẹ́ o it's about seven months ago mi ò kí ń wo ṣáàtì máa yẹn but nísìnyí i will be searching i will be wọ́n lé eléyìí gan wọ́n suggest ẹ̀ sí mi so you understand me orí yín ti burú. ọdún báwo yàn ọ́ gbà ọdún jẹ́wọ́ ẹ̀sẹ̀ ọdún kọ́mà kọ́mà wọ́n kọ́mà tọ́kì òun. hallelujah wà ní Kogi mbẹ̀ kọ́mà tọ́kì òun ṣé ó ti lọ tọ́kì ó ti lọ tọ́kì ìgbà tó ní kó wá ń jọ yẹn kì í ṣe àwọn tó wà lára àwọn tó wà ń pàwà náà ló ń defend ló ń protect ọdún kọ́ máa tọ́kì ọ̀hún mélòó ló ti tọ́k àwọn ọmọ yahoo yahoo small ló ń ló ń tọ́kì ẹnu wọn dẹ̀ ń gbé fọ̀jẹ̀. ah god ìtọ́lọ̀ ń fi wọ̀nyí ní ìyẹn ipe ẹni tó bá ti kú o ìyàwó ẹ̀ wà àti gbogbo àwọn fámílì ẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí Ondo state gbogbo Ondo state bá ti ṣẹ̀ tẹ́lẹ̀ òun ló máa you are partial ẹni tó bá ti wà partial ẹni tó bá ti wà bẹ́ẹ̀ yẹn mú bọ̀ mi ti dì mo ti dì. Báwo ni ọ̀gá mi wà pé ń bẹ̀rẹ̀ sílẹ̀ mi ò tí ì mọ̀ bóyá mi nígbà tí ó ti rí bẹ́ẹ̀ ó ní àwọn gómìnà méjì máa kú ní dìsẹ́mbà ó ní gómìnà kan kú ní dìsẹ́mbà ó ní náà máa kú ní sẹ̀tẹ́mbà tó ń bọ̀ báwo automatically ọjọ́ náà wọ́n fọwọ́ níbo ni o bá ti sọ pé ṣé ní east ni àbí west àbí north and south kó jẹ́ kó sọ ò bá ti sọ ibi tí àwọn gómìnà ṣe máa ti kú sódà nínú torí gómìnà mẹ́fà kọ́ la ní lọ́dọ̀ wa ń bí àwọn Yorùbá mẹ́fà ni <laughs> dibẹ̀ tán hmm. áńgẹ́lì ikú ló ń bá máa yẹn ṣiṣẹ́. àti bá ọ̀rọ̀ mi lò rí bẹ́ẹ̀ dìbò kẹjẹun ẹgbà two thousand kẹlẹ́sẹ̀ rẹ̀ eré tó kù lọ́dọ̀ ìjọba náà kò dúdú dẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbà ẹ̀yin mẹ́rin láì ẹgbà fọ́láìsì kẹlẹ́sẹ̀. that's all.

lẹ́nu wọn bí àwọn Dangote ẹ máa gbọ́ result wọn tẹ́fẹ̀ bá báwo lẹ ṣe máa ka ẹ̀ka Ọbásanjọ́ ẹ̀ka Sàròmídì Kákàdékùkù ẹ̀ka Amosu ẹ̀ka kí lorúkọ ẹ̀ ẹ ṣáà ń ka wọ́n bẹ́ẹ̀ yẹn kí lẹ ṣe máa ka gbogbo àwọn tẹ̀ka yẹn ṣe bí wọ́n ti lọ power ní they rule Nigeria ṣé Dangote ṣe politician Dangote politician Alaji Alinko Dangote is not a politician. He's a businessman. He's not a politician. You don't mention his name with those ones. You don't know what you are saying. One concern because you have a target, all of you. Seven months ago, ló ti sọ̀rọ̀ yìí For you, actually, what they plan for Alaji Aliko Dangote for to happen of recent have been in a plan, schedule for the system wọ́n kàn gbé jáde when it was time ni ṣòtìyé ìyẹn ni wọ́n gbé jáde náà bẹ̀rẹ̀ sí fi disturb the franary wọn this message tó ṣe yìí is seven months ago no in tó ṣe yìí seven months ago ló ti ṣe man olórí ńlá torí ẹ̀ dàbí olúmọ̀rọ̀ kìyẹn orí má yẹn tóbi bí orí òkè líláyè àyùnkà rẹ̀. yàtọ̀ tẹ̀lé gbogbo àtọ́ bá ń gbọ́ gbogbo àtọ́ bá Buhari ṣiṣẹ́ wọ́n máa ń kọ́wọ́ lé káńtà ní ilé àtàfẹ́mú yìí ní ìjẹ́ tó wọ́n fẹ́ kọ́wọ́ lé káńtà wọ́n máa kọ́wọ́ lé káńtà hallelujah. ṣé gbogbo nǹkan tí Ọlọ́run rí nìyẹn ní tí Ọlọ́run máa ń rí ní tí wọ́n máa kọ́wọ́ lé káńtà that's okay Ọlọ́run ẹbí tó specialize nìyẹn àwọn gọ́vnà tó máa kú tó máa let me tell you kò ń ṣe kú nìkan lọ́lọ́ máa fi ń ṣèdájọ́ fún yàn àfi tó bá kókùn wà lẹ́yìn ẹ̀ tó yẹ kó fẹ́ pa ẹ́ kò ń ṣe kú nìkan lọ́lọ́ máa fi ń ṣèdájọ́ fún yàn. ṣáàtì tí ọkùnrin ṣe yìí seven months ago yes exactly seven months ago seven months ago mo ṣe ẹ̀rí láàárọ̀ nígbà tí wọ́n tag mi tó ń ṣègbè ṣèṣì mi seven months ago. so tó bá ti sọ̀rọ̀ kẹ́ ẹ pé all these fake and all these wicked people some people are giving them routine Check me, nobody. I don't call anybody. Nobody call me. Go and check it. Maybe you can ask the system of Canada. Maybe I call people. My mom told ti pè mí, tó send message to me. I send message back to her. Sorry. My mommy called me. I mean, send message to me since yesterday. I send message back also. I didn't call. Do you get me? mi ò pè wọ́n so kẹ má bàa sọ pé bóyá ṣe ni wọ́n pè you should be able to kó ṣe kó máa fún yín information. Tó bá dé mi ní January one ni Màdùgbò orílẹ̀-èdè oko ẹ̀jẹ̀. Màá lọ roko ní ọ̀dùn one bẹ́ẹ̀ máa lọ ra adìẹ abo ṣèbí mọ́ndé ní ọjọ́ bíi ní ọjọ́ ajé ẹgbẹ́ kẹlẹ́ máa bọ́ wá sí ọmọdé lùbá sí wa ẹ má dúró de Tinubu ẹ má dúró de bẹ́yìn ẹ má dúró de Fàlùmí ẹ má dúró de gómìnà lẹ́gbẹ́ fèfé ẹ má dúró de Adébóyè lẹ́gbẹ́ ẹ má dúró de Nàkọ́ sẹ́gbẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ gbàdúrà máa kọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ gbàdúrà máa kọ́ lẹ́gbẹ́ máa tún ẹ̀ bọ́. ẹ jọ̀ọ́ tá a bá ti ń sọ̀rọ̀ yìí tẹ́ bá ti rí tá a bá ti ń sọ̀rọ̀ wọ̀nyí torí tẹ́ bá fẹ́ ká máa bá yín fèsì àwọn ilé náà ká máa bá yín sọ tó tọrọ fún wọn you got to share my show you must not allow because some people wọ́n fẹ́ máa ṣe àṣegbé òun náà ṣe máa ń sọ pé kí wọ́n wá de platform mi mọ́lẹ̀ if you are not encourage me on my platform also i won't be able to tell you a lot of information honestly speaking lónìí nígbà tí mo rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ i feel like calling kí n oh god. Let me tell you something Akérédolú tó kú. Akeredolu is not, I'm not, I'm not, he's not a good person to me, you know, but I'm from Ondo State, but kì í ṣe travel mi Akeredolu, yeah, do you think he's ordinary? Akeredolu is, Akeredolu was killed. because he has kì í ṣe pé torí pé okòwò jẹ and again Akeredolu Ondo State cooking kí ń because I remember before coming to America then stepfather mi ngbà tí ó lè ti gbà yẹn wọ́n wá sọ mi so I was like kí ni mo lè ṣe fún wọn o ṣe mọ̀ pé màá kẹlẹ̀rẹ́ mo ṣe láìkè party like that like that mo wá pe manager pe manager Wàsíù èyí tó jẹ́ sàmánì sọlọ ń sìn ọláṣẹjú àmì ọláṣojú Báyọ̀ mo wá ní pé mi sọ pé mi mo wá ní ní Ondo state pé wọ́n fẹ́ ṣe patí kan ní Ondo state pé ìlú náà máa gbà tí wọ́n bá fẹ́ lọ sí Ondo state ṣé mo nǹkan tó sọ ó ní Ondo state àwọn ò kí ń play ní Ondo state torí mo gbọ́ pé Akérédolú stubborn kò kí ń san owó kan tí wọ́n ní kí wọ́n ṣe nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní kò kí ń san akérèdọ́lù wọ́n ní kò kí n san sobọ tó ti kú sí ó dẹ̀ ti lọ sinmi some people tán bá give order akérèdọ́lù náà dẹ̀ tó ṣe many things kì í ṣe nípa owó tó bá jẹ́ torí owó ni wọ́n ṣe kì í ṣe torí owó nìkan akérèdọ́lù bó ṣe wọ́n bìlì pé bó ṣe ń gbowó yẹn kò pay àwọn tó yẹ kó pay ẹnu ìyẹn mi pé wọ́n dẹ̀ ní pé torí pé kò kì í fún owó tó yẹ kó máa fún àwọn kan kò kì í fún wọn ṣé ẹ rí gbogbo àwọn governors tó ń ṣiṣẹ́ káàkiri ní nàìjíríà yẹn wọ́n ní àwọn ọmọ gáràjì tó máa ń san tithe tó ń gbúdọ̀ san offering tí wọ́n fún kò ń ṣe ṣọ́ọ̀ṣì ni majority máa ń san tithe ẹ̀ sí o mọ̀ mi ìfẹ́ go deep àbí ìṣòro yẹn là ń sọ lónìí torí mo ń bọ̀ mi ti dé lórí nǹkan tó fẹ́ sọ. very well wà ní nàìjíríà lókè for every way tẹ̀lé ọ̀hún um, ẹni bísọ̀ tó máa halẹ̀ mọ́ Tinubu yẹ kí ló ń kọ́ arise envelope náà ní ìdí. ṣe gbọ́ nǹkan tó sọ ó ní ṣe ẹ rí tẹlifíṣàn tó máa halẹ̀ mọ́ Tinubu yẹn ó ní envelope ni wọ́n nídìí envelope ni wọ́n nídìí ẹ máa gbọ́ pẹ̀lú etí yín. kí ló ń envelope ńlá bíi ti délé ní wá wọ́n máa sáàbù wọn lọ́dún tí a fẹ́ mú yìí. ṣe gbọ́ ó ní wọ́n máa sáàbù wọn ní ọdún tí a fẹ́ mú yìí that is talking about this twenty twenty four do you understand twenty twenty four ó ti ṣe kíní ó dà pé december ló ṣe kíní december two thousand and twenty three so ó ní ní ọdún tí a fẹ́ mú yìí àbọ̀dún tó ń bọ̀ ló ń sọ ó ní wọ́n máa sáàbù àwọn arise ní lẹ́tà irú èyí tó ń sàvù fún Délé Gíwá ó lóun ni wọ́n excuse me ó lóun ni wọ́n need kò sọ pé wọ́n ti máa sàvù ẹ̀ ó lóun ni wọ́n need kán lọ sàvù wọn ní lẹ́tà bomb nǹkan tí Marcus ti bẹ̀ tán tó sọ nìyẹn o ẹ gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn. tẹ́lá ẹni bí sọ̀tún halẹ̀ mọ́ Tinubu yẹn níbi orúkọ arise envelope náà nìbí kí náà nìbí envelope ńlá bíi ti délé jí wá wọ́n máa sáàmù ọlọ́dún gbàgbé mú yìí wọ́n máa rí gbà ẹgbẹ́ mẹ́tàlẹ́sì lọ lórí olórí olè ní olórí olè ayérayé. ṣe rí pé olórí burúkú ni máa níṣẹ́ mi polówó ni ni ṣe rí nígbà tó fẹ́ dárúkọ ògbóni ó kàn ṣẹ́ǹjẹ̀ ẹnu ẹ̀ ni do you get it ó ní olóògbó fẹsẹ̀ pé olóògbó ni ó wá yá ó wá ní olórí olè ayérayé ni ṣé tibẹ̀ tán marcus tibẹ̀ tán yìí ọdún yìí ni wọ́n sì sọ pé ó jalè ó jalè ní last year kéèsì méjì ló ní ó tún jalè this year má yẹn tibẹ̀ tán tó ń sọ̀rọ̀ yìí wòlíì ìwọ́rọ̀ kẹwùkẹwù ó ní nǹkan tí wọ́n nídìí ni ó ní wọ́n máa dẹ̀ sáàbù wọn ṣe gbọ́ nǹkan tó sọ ó ní arise ó yẹ kí àwọn arise kan gbé lọ sí ilé ẹjọ́ threatening of life ni were you speaking a blogger no there is no right nobody give him gave him audacity to say this in broad daylight and this have been in public bóyá àwọn arise gan ò tiẹ̀ wò maybe those channel didn't know should I you want me to repeat it for you again ó ní lẹ́tà irú lẹ́tà Adélégiwá ni wọ́n need torí wọ́n ń sọ̀rọ̀ against President Bola Ahmed Tinubu and I'm telling you he's not a friend to Tinubu he only want to sọ Tinubu lẹ́nu àwọn ọmọ kan wà lọ́ndà Tinubu President Bola Ahmed Tinubu ẹjọ́ ẹ má bínú dájú o wọ́n wà lọ́ndà President Bola Ahmed Tinubu àti pé wọ́n ṣe bí ọmọ ọ̀dẹ̀ ṣe bí ọ̀rẹ́ their enemy they want him down by all means and they want to be. And that's why they got to do something quickly over this because a lot of people are killing because already they named the APC as a killing party. PDP, whatever party, Nigeria as a whole, man, don't even mention politics, I mean parties. Nigeria love to kill. Up to date, we don't know the people who are who are doing many things. Well, then she go, but look at this man with authority with boldness lórí life ló send ọ̀rọ̀ báyìí lórí kọ́dẹ̀ ló dẹ̀ post ẹ̀ síta ipe arise because they are talking ó ní wọn ò jẹ́ kí ni wọ́n sọ maybe they are just talking àwọn ìjọba yìí máa ń fẹ́ kàn criticize wọn míì nínú wọn máa ń fẹ́ kàn criticize wọn so that they will know what to do wọn ò tí ì dé power ẹjọ́ tó wà wájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àtìgbò kí ẹ máa sọ pé ẹnìkan sọ̀rọ̀ òun sí ṣé bí you are part of the citizen wọ́n dẹ̀ rí bó ń ṣe máa ń criticize others CNN, other country, they criticize their government. They criticize everybody they are right to speak because they even have lances. So far, the bá is ṣe partial. Ṣó ti but èmi mọ̀ definitely that that wọ́n arise. Wọ́n máa ń support Professor Yemi you're not on one bed. More bẹ̀. Mo support máa five sọ pé Rufai fúnra he. Professor Yemi mo dẹ̀ ti accuse Do you understand? mo ti challenge rí but that doesn't mean somebody should come out and be threatening them broad daylight kò dẹ̀ threatening single-handed person kò tiẹ̀ dárúkọ arise i mean kò dárúkọ Rufai ó dárúkọ the whole arise that they should send a bomb letter bomb to them that's what he said let's listen to it again. Nigerian newscasters in Nigeria looking You can see, he said this newscaster, they are wayward. Are you not wayward? You jam talk, you talk rubbish, you say nonsense. You say nonsense. I never go see professional eh, body kan presenter con newscaster kan tó máa jáde tó máa sọ ìfún àwọn tí ò lọ́pọ̀lọpọ̀ tó tẹ̀lé pé wọ́n ṣe fracas àwọn wèrè bẹ́ẹ̀ yẹn ló lè sọ orú nǹkan báyìí you as a elder person a pastor you call yourself a wòlíì wọ́rọ̀ with aṣọ funfun aṣọ tó dúdú wà nísàlẹ̀ bàtí àwọn onísàlẹ̀ àyùn sọ pé àwọn people yẹn need the bomb. you can see this man idiot ni yes those of you tẹ́ máa ń wá ẹnu yín rọ̀f ẹ̀yin pásọ̀ tẹ́ máa ń wá ẹnu yín rọ̀f yẹn we are going to expose you to the world. Èmi on my platform I'm going to expose you to the world. Ẹ jọ̀ọ́, ó máa kó àṣẹ ti December. Tí a bá dúró kí ló fẹ́ affect december torí pé ẹ máa gba harvest wọ́n máa ṣe harvest oríṣiríṣi ìkórè wèrè kan ẹ máa máa ní kán agbá kan ràwọ̀ kan ṣe kí ló fẹ́ affect december ṣebí nǹkan tẹ́ máa gbàlẹ́ ṣe ń advice wọn because you have nothing kọ́ máa bàtọ́ pé wọ́n pọ̀ ní ṣọ́ọ̀ṣì yín wọ́n bá ti lọ ṣiṣẹ́ náà ṣe bẹ́ẹ̀ ti sọ́ra yín di iṣẹ́ tó kó bá ṣe òwò ló máa gbà ni. mo fẹ́ ká gbọ́ bẹ̀yẹn sí ni. Hallelujah. To every newscasters, there are very well ones in Nigeria looking for every week one day. Tẹ́lá wo tẹlifíṣàn tó máa halẹ̀ mọ́ Tinubu yẹn kí ló ń kọ́ Arise every month náà ní ìdí. Ṣègbọ́. Kí náà ní ìdí? Every month ńlá bíi ti ní wá. Ṣègbọ́. Wọ́n máa ń sáàmù ọlọ́dún tó fẹ́ mú yìí. Ṣègbọ́. Wọ́n máa ń gbà ṣe gbọ́. ṣe gbọ́. so ẹni máa mọ̀ nípa bọ́ǹbù you mọ Arise TV Arise TV you must do something about this man yìí tibẹ̀ tán máa mọ̀ nípa bomb wọn ò bire kó sọ̀rọ̀ gbogbo àwọn sego gbogbo àwọn dangerous animals tó wà ń gbòòrò yìí gbogbo àwọn terrorist tó ń lọ káàkiri wọn ò bire kó sọ ó máa ń fi ọ̀wọ̀ fún Wàsíù sí ni ó fẹ́ dárúkọ ògbóni lẹ́ẹ̀kan ó fi respect fún wọn torí òun náà ara wọn ni olíkẹwàá láyé bàjẹ́ àgbà òfò rádaràda. Rada 2024 is one day for the family of Goodluck Jonathan, for the family of Alice Mabi. Mo fẹ́ gbọ́ mọ́. Ibi tí mo fẹ́ gbọ́ méjì ni gbé ẹnu kúrò lọ́rọ̀ Aliko Dangote. Kò sí nínú anybody tó bá invest síbẹ̀ tó bá ní kéèsì pẹ̀lú anybody pẹ̀lú ìjọba dáàzì àwọn corrupt but Aliko Dangote cannot have problem with government gbogbo ẹni tẹ́ bá dẹ̀ ti ní kó yẹ tí ẹ lè dá wọn dúró báwo ni ẹ lè dá wọn dúró ìyẹn bó ṣe jẹ́ mi ò fẹ́ play lé nàìjíríà lọ sí next form ṣe gbọ́ nǹkan tó sọ did you hear that a a a prophet wèrè kan ló ń sọ̀rọ̀ yẹn pásọ wèrè ó tiẹ̀ máa ti ń dárúkọ Dangote tipẹ́tipẹ́ o ojú ẹ̀ rí ó nìyẹn o olórí ńlá jẹ́ tún gbélé. This one is five months ago. This one is five months ago. Let me drop this one. Mi ò fẹ́ máa play gbogbo ohun tó sọ nípa Alhaji Dangote tó ti pọ̀ gan. But I want to tell you now. Uh, láti máàcì wà láti máàcì wà láti. oniro yopo lori ro injo bayi o so pe enikan ma o ma scores iro ni jo ko shlo mbo fe so e wa important okay o soro pastor nbe Tolu, Tolúwa ló mú mi. I'm trying to press my WhatsApp. Hold on. Mo fẹ́ ó kú ti pásọ̀ kan. Oya. <laughs> My WhatsApp. kò sí it's not on my WhatsApp. that's why I don't want to play that one. kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ tẹ́tẹ́ tẹ́ kú dẹ̀ I'm not talking from. Wá bá about me, ẹ̀ Yeah, àgbélé Yeah, àgbélé. Yeah, Bele, let's listen to this. I want to do. I want. Yeah, I want to connect it with the. It's not Bluetooth. it cannot work with Bluetooth. Okay, bring the other. Um, okay, use the other speaker. This one. This one. Yes, plug it. Ó máa ṣiṣẹ́. Àbí kò ṣiṣẹ́ mọ́ ni. Bluetooth device is ready to pair. Mm-hmm. Mo tẹ̀ máa ń láìkí náà yìí. Connected successfully. Evergreen. you Ìkọ́ntẹ̀ wà connected. Which of them? Disconnected. Okay, ọ̀nà ìjẹ́ kó connect. connect ni maybe this one jẹ́ kí n tún ṣẹ̀kẹ́ lébo ilé náà tó wà connect. connected successfully. ilé náà connect wọn kankan. I'm not talking from theory. I'm talking from a practitioner's point of view. The person to listen to is the person who has the proof of what he's talking about. Not theoretical knowledge. Right? I'm, I'm, not theoretical knowledge. You know, there are some theoretical online people. Nothing on ground. Church is practically empty. Zero. Zero. See, a lot of when you look at this crowd, the crowd of this man, a lot of the a lot of them are in prison. When you look at their face, they want those people sitting in the front, they are okay. Kì It's not all of them that are okay. Okay? But look at the statement. I want you to listen to this to me, I've not seen this person like a, he looks some like a fake to me today. It's not because of his money or because what he what he has what, what he has said. Okay? It's not because of that. Because Oyibo yẹn Oyibo Òyìnbó is a doctor. The wife also is a medical doctor. Yeah, you know, after I mean, after going to study medicine for long like that, he became to fraud people. He joined, I mean, not all pastors that are fraud, but he joined the group of fraudsters. And even Damina said that he's the one that coached him. Damina said that he's the coach, is the one that advised him that he should go and open his, I mean, his church in Abuja. And when you see that Abuja today, Lagos is better than Abuja. A lot of atrocities going on, a lot of rituals. Orí èèyàn lójoojúmọ́ báyìí, they cutting it, they taking it to Abuja, They see children in Abuja, baby in Abuja. They kill people, I mean, they stole baby in uh, Ondo State, state to Abuja. Every, in fact, a lot of atrocity going on. Let's play it and let's listen to it. To me, this man sound like a fake. And Nigeria, you see, they are taking Nigeria government for granted. Because Nigeria government, some of them also, everybody just want to, they want to steal money. Everybody want to steal money and be comfortable and just leave Nigeria like that. When even when they swore, I mean, the oaths for Nigeria, for the people going to power, the moment after some minutes, they forget about the promise. They go to another thing. Do you understand? Let's play it too. Oh. I'm not talking from theory. I'm talking from a practitioner's point of view. You are talking to practitioner. Practitioner, practitioner. I mean, okay, Oyibo, practitioner. Of what he's talking about. He has the proof. You are. He's no. He said he's talking. He wants to. Somebody. He said when you are talking about something, he wants your life to prove it. You know, and I'm going to prove it for you also today because listen to this. Oh, you will see the way. Hmm, just listen to this. I mean, I'm, not theoretical knowledge. You know, there are some theoretical online people. Nothing on ground. Church is practically empty. Zero. You can see some of them they listen to people on the media. They tell you they are not bothered. But actually now, the media people, they actually bug, they bust them into public. And that's why every time they reply to you, whatever you say, they are going to reply to you immediately. Zero, zero. Listen. Even those listening to them online, they are not helping them. At least they should have attended a physical church. <laughs> Theoreticians. He's talking to àwọn wo ni o eh, for those of us that are preaching online for people preaching online you know just listen. Hmm. I hear what I'm saying here today and people are staying inside dilapidated buildings that is not equal to a house fellowship center making noise. okay the okay those people staying in the in the house like a rehabilitation center i mean it's not even up to i mean house fellowship their house fellowship but they are talking it's not by your word I mean, no, it's not by the what they call it by the house and the money you make how did you make the money for this man i'm not calling him pastor to speak like this i've never heard his voice in this way in this manner for him to speak like this Nigeria government, how many money, I mean, for the whole money this man have been collecting from society and for the member, from the member, where is he getting the money by the, for the first instance? Where is he getting the money? Where did you get the money? Most of them, they got crude oil license. They're stealing the crude oil. One, some of these pastors are part of the people stealing the crude oil of Nigeria. Let me tell you a story, and I will mention him. There was a woman living in South Africa. He came into the building that we have our office. We have our office in first floor or second floor or third floor. I, I think um, he has his own two, I mean, two layer above our office, but the same building. He called Adali Oba. I don't, I've said this before. They call him Alade Oba. That's how we got to know this person. He said he has a school. Do you understand? And that time they came to us, they said I should come and enroll in school. I don't want. They he said I should come and enroll in that school. <laughs> I'm sorry to say this. When if I I, I my spirit, eh, there's some people I can humble myself on. It's not a pride. And the day I gave my life to Christ, it's been long. A lot of people we train, they are also now GO, 419 geo many times. But we are not geo, and we are not 419. When you are tired of some things, I see I see some things finish, see finish. And that's why most of the time I don't feel like talking. I don't feel like talking about I don't feel like talking about them because I know what they be talking, what they be feeling. You know, let me just tell you the story. That's how I got to know this pastor, these ones that used to recruit pastor or recruit ọmọ Zimbabwe, all of them. Shut up, shut up, shut up, shut up. You are, it's because of our society that allowed the fraud to continue so much. It has been long time. But I want to tell you today, I know I want to mention name. Authoritatively, I called them by name. Their name is Aladeoba. Oba. So, and I notice that they are fraudsters. They, I see fraud in them. But when they see somebody like me, I always be, I always look humble to people. They approach me, they say I should come and enroll in that school because they are looking for people because they are new in Canada, I mean South Africa then. And I said no. They approach my husband. They now love my husband because that one will be saying yes sir, yes sir. But I know, let me tell you, I may not know them from Nigeria. But I know all these people have been in the game also for a long time. But I'm not a fraudster. I respect people. Shut up! Shut up! You a fraudster. You are not a real pastor. You a thief. If we have a government, Nigeria have a, is owing a lot of debts all over the world. If you lie, You cannot stand it. Go! tó bá ku ẹnìkan níbí báyìí i will do it because when i was talking about Tibetan some of you still listen to me and part of you also some of you are also my problem problem that i'm facing on this platform all of you gather together to cause the problem it doesn't matter i'm not going to check your face i'm not going to look at your face i'm going to say it the way it is alade ọba he has a lot of person now on the so social media ọmọ tó bá wa ṣiṣẹ́ dúró ná you also you a thief because if you are a pastor i mean you are a doctor today whatever you have achieved by systematically playing on people's intelligence you are not going to get it that way tibami kí lorúkọ ẹ the other guy said he is the one that coach you he is the one that said you should go and open your church in Abuja ọjà máa yá And the reason why I want to measure these people, what all of you are doing with the cool down of Nigeria and the people who are employing people, you are guessing them. Olórí burúkú ti bẹ̀ tán sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ pé they should attack Dangote they you do this for Dangote Dangote create job opportunity tell us what you are doing you enslave I mean enslave people you tell them to come to church every Sunday you get their money and getting the money you embezzle it you take it personal to yourself and after that again do you know what you do do you know what you do You know what you do? You also stealing from Nigerian system. Now, let me tell you the story. I've said this many times. That's why I call their name. They they want to sue me. Alade ọba tán bá bí wọn rè kán sue me. Àwọn ya wèrè ni. Emo eme but you know that time eh, before the my, my father the father of my baby because mo ko mo pé nǹkan le ni mo gbé dání mi o mo de rí pé ohun yẹn tó bá lọ kúrò lọ́dọ̀ ta ó máa sá lọ ọ̀dọ̀ ta ni. So ti yin ara ogun ayé ni so i always love for i mean i always love i mean have a love for him for him not to be harmed by those people so i humble for nonsense at times you know so this person now said to me one day that's how we got to know ourselves the same office office kan la ní office See, our new office accounting firm See, second floor be third floor and one is okay, be fifth floor so they came into south africa then they came into south africa Other coming, I mean, they need people, they need member, they need member, they need the member. And I was, ah, mi ò lè lọ, mi ò lọ sí theology kankan. Mo ti, mo, mo, mi lè sọ pé mo lọ sí theology, ṣó ti yé yín, bọ̀dọ̀ Ọlọ́run pè mí. Ṣó ti yé yín, mo dẹ̀ mọ̀ pé mo ń ṣiṣẹ́ fún Mo dẹ̀ máa study according to my own understanding. And nígbà tí ẹ fẹ́ lọ, mi ìfẹ́ gbórí mi sọ́dà ẹnìkọ̀ọ̀kan tó kàn máa lọ transfer nǹkan tí ò dáa fún mi. You know? So that's how we got to know this person. One day, ó dẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ náà dẹ̀ sọ pé they should be looking for people to buy crude oil nígbà yẹn two thousand and ṣé two thousand and ten kọ́ ni wọ́n wá ìgbà wọn gbogbo wọn dà wá South Africa yẹn náà they now say they are looking for people to buy crude oil that's two thousand and ten this man, woman came to our house together with them they always work together he always go around with the husband wọ́n dẹ̀ máa ń lọ sí Korea náà you know wọ́n máa ń lọ sí Korea dáadáa ṣé ti yẹ ilé wọ́n máa kó àwọn èèyàn woman trafficking gbogbo ẹ̀ náà ṣé ó máa ń lọ Korea ṣé òun kọ́ ló ń lọ Korea ṣé ó máa ń lọ Korea náà òun dàpọ̀ nǹkan ẹ ṣàjẹ́ sọ ti kú dọ̀ ìbá lọ Korea kò sí ní tó kàn mí mo ń bọ̀ Ìyábọ̀ Òjó náà máa ń ṣe trafficking so Nigeria government has to look wọ́n gbọ́dọ̀ look straight to the Ìyábọ̀ Òjó face and ask them okay so this woman uh, they, they, they approached us that day they came to our house because they see that we are a little bit okay yes one mọ̀ go South Africa ò easy but tẹ́lẹ̀ máa wà But we are a little bit okay One mọ̀ pé we are a little bit okay so they now approach us then they now ah they never buy idea you don't have the idea you understand mi ìmẹ́ tó ti wà lórí oyè ńgbà yẹn wọ́n ṣàwá sọ pé okay o kúdọ̀ ẹ̀ ló ń kọ́ pé wọ́n ń wá ẹni tó máa ra kúdọ̀ ẹ̀ ló pé tó wá ti kúrò ní South Africa mọ́ yẹn a lọ sí Abuja àmì kẹ̀dẹ̀rẹ̀ ńgbà yẹn èmi ní mọ́tò ní Nàìjíríà mo ní àwọn mọ́tò ní Nàìjíríà so ó wá sọ pé tá fún un ní mọ́tò tóun bá ti dé nàìjíríà kóun fẹ́ tóun máa lò so ó ṣàwá sọ pé ká máa lọ sí ká máa béèrè àwọn ilé epo wọ̀nyẹn ká lọ máa wá kọ́sítọ́mà pé tó máa ra crude oil pé wọ́n ní ṣàkà lè pé a máa lówó kankan bẹ́yẹn that's why most of the time tí gbogbo máa ní private jet yẹn crude oil ní o ìtinubu president Bọ́lá Ahmed Tinubu sì ká bá wọn sọ̀rọ̀ wọ́n wá kọjú wọn sí pé ọmọ yẹn ó lẹ́nu ó ti bú wọn ó ti ṣe kíníkan kíníkan where you can get money dey divert your attention ọmọ ẹlẹ́ran oúnjẹ oúnjẹ gungun aláṣọ ń wọ àkísà wọ́n ń gba private jet lọ́wọ́ yín torí fóònù ní àmì nítorí owó tí eh, deal Ogun State common Ogun State is not a common but eh, you know it's just a one state one small state Ogun State kò tóbi tẹ́kọ̀ọ́ kò tóbi tó Lagos State kò tóbi tó Ọ̀yọ́ State wọ́n gba private three private jets sílẹ̀ nítorí wọn because all these people are causing problem and Nigeria they are using kọ́ pè mí tó sọ pé tó kí aládùn kọ́ sọ pé mo pa irọ́. He now said that we should be looking for people to buy crude oil in South Africa. bó ṣe sọ mọ́ àbọ̀ ọmọ mi gbà mú ní crude oil ṣé rí àwọn kan wà nínú nàìjíríà tó ń pera wọn wọ́n fi bible some of these pastors cover themselves with the bible they pretend another thing ni wọ́n some of them are mafias i'm telling you some of them are even wọ́n wà nínú àwọn tó ń pààyàn tó ń ṣe terrorist tó máa lọ ju bomb bẹ́ẹ̀ ni ìkan kan ló sọ pé kán lọ sáàbù àwọn kan ní bomb letter yẹn ìkan tó kérúbù àkèrè bóyá sẹ̀lẹ̀ ló ń lọ mímọ̀ mo ṣàmọ̀ pé owó owó máa wọ garment tó ẹyin that man said we should go and be looking for crude oil abáṣe lọ níjọ́ ẹ̀ bàbá ọmọ mi ló dàgbà kó má rìn wà mí mọ́ abádẹ̀ david kan ló bá dúró sí abí kan tá ti fẹ́ repo ló bá ní ó bá ṣà ń béèrè lọ́wọ́ àwọn tó lọ ń béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ní ìwà ọpọlọ mi ò tiẹ̀ tí ì ṣí sí ṣe mọ̀ pé òun náà kẹ̀dẹ̀ bàbá ẹ̀ ní problem pẹ̀lú i mean pẹ̀lú mobi ngbà yẹn ẹ má gbọ́ o bàbá ẹ̀ ní problem pẹ̀lú mobi kì í ṣe bàbá ẹ̀ nìkan gbogbo àwọn surroundings yẹn ṣáà tán náà fẹ́ sùn mobi nǹkan kan bẹ́ẹ̀ yẹn tí wọ́n wà ní court for long time kẹ́ lè mọ̀ pé mo ṣáàrí pé ìgbà tó wá yá lédì yẹn aládé ọba àtìyàwó ọkọ yẹn ojú ẹ̀ dà báyìí ẹ má bínú ẹni tójú ẹ̀ bá dà mo hètì máa yẹn mi kì í hètì yàn tó bá ti rí mi báyìí mi ò ṣe nǹkan kan fún o lọ́mọ máa fojú burúkú wò mí a máa sọ̀rọ̀ oh god mi ì dẹ̀ fẹ́ mi ì dẹ̀ fẹ́ mi ì fẹ́ mi ì dẹ̀ fẹ́ ṣe kinní fún ẹni yìí o a máa fojú burúkú wò mí ọjọ́ kan ló ti máa ń sọ pé ẹ̀ ń wà lọ́dọ̀ pásítọ̀ mi kan tó yẹ pé mo cherish that's ẹ̀ olúkọ̀yà mo ní àwọn pé mo mọ̀ wọ́n ó ṣàyẹn kiri kan kiri kan ó ṣàwọn ẹni tẹ̀ tó bá ṣàtìrí mi báyìí ọkọ àtìyàwó yẹn ìyàwó yẹn lè pretend ṣe mọ̀ pé obìnrin máa ń pretend nígbà mi tọ́ bá ti wá fẹ́ pe bàbá ọmọ wọn máa ní pé kó wá kémi má wà kán fi mí sílẹ̀ mi ì ṣe nǹkan kan fún wọn o simply because mo ti detect wọn àbí kó jẹ́ pé wọ́n ti sọ nǹkan kan fún wọn mi ìwà ìṣẹ̀dẹ̀ mọ́ pé níbi tí mo sọ pé tí wọn ní àwọn ní problem pẹ̀lú lẹ́kí ṣó ti ẹyin tán sùn àwọn mobile sí kóòtù ń gbà yẹn tó jẹ́ pé mo sọ pé ọ̀gbàrá bọ̀dá ẹ̀mí kazeem ọ̀gbàrá ni wọ́n wá fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá wà nínú sísítẹ̀mù báǹkì lónìí náà ó máa ti di nǹkan o rẹpẹtẹ o bọ̀ tó torí àwọn kúdọ̀ ewèrè yìí dirty water tó ba yéjẹ́ yìí òun ló fa majority àwọn ikú ti kú àwọn èèyàn innocent people ti kú tó tiẹ̀ wọ́n tó wá ní jẹ́ wọ́n á ti wá sọ pé we no go give you out of it ẹ á mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣe mọ̀ pé gbogbo ìṣẹ̀ ti ń jẹ́wọ́ pé ní lẹ́tà bomb lọ́wọ́ ẹ ní bomb lọ́wọ́ the pastor of Nigeria now saying that they have bomb and i'm saying it aládé ọba aládé ọba ni mo sọ yìí aládé ọba ni mo sọ yìí torí àwọn máa sọ pé we don't want that lady in fact ní tí mo fi support president Bola Ahmed Tinubu mo rò pé bóyá ó máa lè wọ́n compromise torí wọ́n ní àwọn náà mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta má bínú o pé wọ́n ní wọ́n fẹ́ máa ṣe kíní kan pẹ̀lú ọ̀hándó àbí kíní kan bóyá torí ẹ̀ làwọn náà ò ṣe fẹ́ ṣiṣẹ́ dáadáa and if Nigeria is like that Nigeria cannot settle wọ́n kọ́ àwọn èèyàn kàn máa rántí ni ṣé mo pé bá ṣe wà ń sìn wọ́n máa dey be telling you all of you go and be looking for things you nínú ìlú tá a wà yìí wọ́n create job opportunity tó bá ṣẹ̀ṣẹ̀ dé gan tó jẹ́ kínní wọ́n á ní pé kó o lọ máa wá iṣẹ́ èmi tí mi ò bá ríṣẹ́ níbí báyìí is because of ọwọ́ àwọn èèyàn máfíà àwọn olórí burúkú bẹ́ẹ̀ ni àti pásítọ̀ wèrè fẹ́ẹ̀kì o àwọn máfíà àti àwọn terrorist gbogbo àwọn olórí burúkú tá a sọ̀rọ̀ wọn majority of them gan pàápàá in fact àwọn yẹn gan tún kéré nínú àwọn tá a tún sọ yẹn àwọn máfíà àwọn pásítọ̀ tó jẹ́ fẹ́ẹ̀kì yẹn ah. Their mafia they have destroyed Nigeria and with conjunction of àwọn kan tó ní omen tó tó support wọn tó fún wọn ní kinní yẹn gbà yẹn mi ò búyàn ọbọ̀tì wọ́n sọ pé ńgbà yẹn bóyá tani olúwa mi ó dẹ̀ pé bàbá Ọbásanjọ́ náà olúwa mi òun náà ló fún wọn ní kúdọ̀ láǹsẹ̀sì òun ni gbogbo wọn ń ṣe gbogbo òun yànfùyànfù tí China ń gba plane wá sílẹ̀ tí wọ́n ń gba owó tó ń rìn ẹ̀bẹ́sẹ̀ tó ń sọ the personal things and then wá gbọ́ i'm still going to play it for you to hear this o kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó lórí burúkú yìí sọ pásọ̀ ìwé rẹ̀ nínú àwọn. Do you know what they will do? They will go, they will send people to be willing you. They will send people to go and assassinate each other. You understand me? Then they will want to say, Ọlọ́run wọn ni, Ọlọ́run kì í, mi ò sọ pé Ọlọ́run kì í o, Ọlọ́run gbọ́. But they send aya assassin too. This man tí mo sọ yẹn, nígbà yẹn báyìí wọ́n fi ayé sú mi, màá wò pé kí ni mo ṣe, màá máa fún wọn ní nǹkan báyìí, mọ́ṣá màá mọ́ mi lójú, màá máa mọ́ mi lójú. Gbogbo wọn, àánú òjò ló wà mí. Mo ṣá mọ̀ pé àwọn pásítọ̀ kò sí tí mo fi ṣẹ́ ṣe fún wọn wọ́n máa bú mi wọ́n máa bú ọkọ mi ọ̀n tí wọ́n separate ẹ̀ tó ń dẹ̀ separate ẹ̀ tó wọ́n tún finish ẹ̀ wọ́n tún padà nù. mo sì ń bèrè ṣá who killed the father of my baby gangan ta ni gbogbo yín tá a ti ń sọ̀rọ̀ yìí lọ́tún lọ́sì níwájú lẹ́yìn gbogbo yín lẹ ní one thing or to do with kúdò kò dẹ̀ sẹ́ni tó bá yín ṣọ́nà sámi wọ́n máa fogun jà lórí nǹkan tó tiẹ̀ mọ́ tó mẹsẹ̀ àníṣe èmi èmi èmi princess yìí princess ni àwọn ní fada ńlọ mi máa ń pè mí wọn ò pè mí ló ń bọ́lá rí wọn ò pè mí ìgbà tó yá wọn pè mí màmá síra princess yìí èmi máa gbé wọn nígbà tí wọ́n fún ọmọ yìí tí wọ́n fún bàbá ọmọ mi ní problem gbà yẹn mo ti gbé wọn lọ sọ mo gbé anyway ṣá mi ò fẹ́ sọ̀rọ̀ àgbàrá ń sìn aládé ọba wa bá mi wọ́n ní wọ́n fẹ́ máa gbá mi mo ní mi ò lọ sí school torí pé wàá máa sanwó school school number one South Africa kò yí sì bẹ́yẹn àdẹ̀ ṣe gbaná àṣegbó ọ̀gá àjálè iṣẹ́ là ń ṣe àdẹ̀ máa ṣiṣẹ́ ṣẹṣẹ́ ṣe ẹ̀ka tó rí owó yẹn náà ni ṣó ti eyín ìgbà míì a lè ṣiṣẹ́ ń sìn ká má rówó owó tá a bá ní sílẹ̀ la máa lò for some time ṣó ti eyín accounting a máa sanwó ọ́fíìsì a ní staff tá à ń sanwó fún a dẹ̀ ní bill tá à ń san lóríṣiríṣi just abroad this person say come and go to their school kí wá di pásítọ̀ mo ní mi ò ṣe ó gba pásítọ̀ ó gba gbogbo ọmọ ọ̀dọ̀ mi lọ́wọ́ mi gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ mi ọmọ Zimbabwe méjì tó ń bá mi ṣiṣẹ́ ọkọ àti ìyàwó ìkan ń ṣiṣẹ́ lọ́fíìsì a kàn fi help wọn ni wọn ò níwèé ìkan dẹ̀ ń bá mi ṣiṣẹ́ ńlé torí pé wọ́n ń sún ọ̀rí bì sùn sí ṣótiyé a dẹ̀ ń help wọn ọkọ àti ìyàwó yẹn àwọn pípù yìí dẹ̀ gbà lọ́wọ́ mi wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ di pásítọ̀ ó ti pẹ́ gbogbo nǹkan tí mo ní wọ́n ṣe èyí tó máa sọ pé One demote our page me yẹn i will demote you Ben ni read my lips i will come for you i'm not going to support any bugger any longer and don't tag me leave me alone I want máa ṣèkà fún ẹ tá dẹ̀ máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ ẹnikẹ́ni tó bá ń ṣèkà fún mi tó dẹ̀ ń me. bí ọ̀rẹ́ sí mi ọlọ́run ò all these pastors majority of them they are killer not only fraud Nigeria aládé ọba one day ó ṣàní ká lọ máa wá kú dẹ̀ mọ́ ni èmi ò mo ní you see whatever I don't know I don't look for it o they are looking wọ́n pín àwọn èèyàn sí gbòòrò ni and I even realize later is because of that uh, kudo ẹ̀yẹn that's why they said this man should even come and open church in Abu in the uh, in the uh, South Africa I mean that school in South Africa so he be looking for people to buy foreign investors àwọn tó wọ́n máa ta fún mo wá bèrè mo ní báwo ni wọ́n ṣe máa rí báwo ní báwo ni wọ́n ṣe máa ó ní ship ló máa kó wá ló bá dárúkọ nígbà yẹn gan èmi kẹ̀dẹ̀rẹ́ mi pa máa ń gbọ́ news ó wá dárúkọ bíi àwọn the vessel àwọn vessel mi ò fẹ́ dárúkọ wọn ó dárúkọ àwọn big vessel àwọn kìnìyẹn wọ́n ní vessel wọ̀nyẹn ṣó ti yé bẹ́ẹ̀ wọ́n ń look for people to invest ó ṣàjáde síta ó ní kó máa lọ wá báyà káàkiri a lọ síbi méjì you know me i just tabadẹ tí wọ́n bá ti ń mi sọ̀rọ̀ yẹn báyìí tí bá ti wà lẹ́gbẹ̀ẹ́ àwọn people yẹn i used to be depressed not that i'll be you know my spirit will be grief and when i come around you and my spirit is grief i don't like you i know that something is fishy do you understand Alade ọba lórúkọ ẹ jẹ́ gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ mi mo wá rí wọn lórí mídíà báyìí gbogbo wọn bishop bishop bishop bishop bishop bishop bishop bishop lára àwọn míì tí mo sọ yìí míì tí lówó àwa máa gbà ah, báwo ṣe ṣe bìkọ́ wọn rán wọn jáde gbogbo àwọn èèyàn tó bá súnmọ́ ẹ̀ wọn á ní kọ́ lọ máa gospel ni wọ́n ní kọ́ lọ preach o káwọn èèyàn ronú kúwàdà kán máa ṣe ja nàìjíríà lólè tán máa empty nàìjíríà ni wọ́n rán gbogbo àwọn disciples láti lọ ṣe káàkiri tó bá ti dé nàìjíríà ń gbà yẹn àbújá ló ń lọ wetin á ní àbújá mo lọ sí àbújá tó bá ti ń sọ̀bà ló máa máa ṣe ìkẹsì agbégo sójú báyìí wọn ò ṣe nǹkan kan wọn máa sọ fún ẹ kó àwọn work wọn ṣe nǹkan kan wọn máa ṣẹsẹ̀ báyìí wọn máa ṣe ìkẹsì báyìí. ó ti yé mi abájọ tí wọ́n fi ní wọ́n máa àtàkì wọn in fact mo sunkúnsunkún ń bì ojú mi ojú ọ̀tá mi fẹ́ àá ok ó ti yé mi ẹ jẹ́ agbọ́ ilé ìtàn kò síwín ni kí lorúkọ ẹ̀ náà ní ìwọ orúkọ ẹ̀ sì máa ń mọ̀ máa ń mọ orúkọ ẹ̀ ẹ mọ̀ òyìnbó sì ni wọ́n máa speak they will be speaking grammar òyìnbó gan tí òyìnbó simple english ni àwọn tó ní òyìnbó ń sọ go to london they speak good i mean french simple english Nigeria, máa máa sọ òyìnbó wèrè kan fún ẹ wọ́n máa lọ ní dictionary just to hide themselves because they no no government tó tó tó ṣìdí yín kò ṣe fún yín bó ṣe ṣe fún rọ́ọ̀lì kò sẹ́ni tó ṣìdí yín anybody tó bá ti fẹ́ bá wọn jà tó fẹ́ bá wọn ilé ìjà kò ní jalè o do you see what they are doing to me wọ́n wà ń bẹ́ẹ̀ ẹ máa gbọ́rọ̀ tó sọ lónìí wọ́n dẹ̀ tag mi orí yín ti bàjẹ́ orí yín gbogbo yín pátá tó ń ṣe fraud yẹn tẹ́ ẹ ja nàìjíríà lólè tẹ́ ẹ ń nàìjíríà may you may you not live long may, long, may almighty God slay you and that's why when they are looking for people to be buying láti máa ra buying the good oil the resources of Nigeria like that tell me why báwo ni èmi ìṣẹ́ni máa ní problem nínú system yìí when you are saying no battle corruption to stop nonsense and the government that will come and say they want to fight the corruption do you think they will not go to disturb them that is all of them systematically under the net they are fighting you they carry ẹ máa gbọ́ bó ṣe lóun gbé two private jets two private jets ló lóun fi lọ visit America listen to it listen all these pastors that have bomb All the pastors that carry private jet to other country, what are they carrying? To the system. Who are the killing? Who are the people killing the Nigeria innocent people? Who are they? Ta ló ń hire àwọn èèyàn? That time yẹn, wọ́n hire ọmọ Zimbabwe. I have South Africa. How many people working for us then? We have people working, but I know two of Zimbabwe working for us. Shotiye, they snatch all of them from me. They snatch them. Look at them on Facebook also of recent they be snatching them now wọ́n ti rí wọ́n máa dá Tinubu káàkiri bàbá Tinubu ẹ jókòó sílé ẹ jókòó sílé kẹ́ ṣiṣẹ́ ni wọ́n kàn ń tì yín jáde ni kẹ́ tó tún dé wọ́n ti parí iṣẹ́ Shetima ẹ má bínú vice president pé mo fẹnu gbogbo gbogbo la pè yín you got to stand up and do something about this bullshit. Stand up and do this bullshit. Stop this bullshit. Nigeria cannot settle. These ones, they are enjoying some people are suffering. Because already all your all your resources are being transferred and it's not kò ń ṣe problem I want to transfer ẹ̀ fún. I want to. And tó bá dẹ̀ ti transfer nǹkan ẹ̀ fún lọ́fẹ̀ẹ́. He enjoy it. Gbé wá kò ní fẹ́ gbélé mọ́. Tó bá lọ fẹ́ ṣe ráì tó máa pa ẹ́ dànù ni. Aládé ọba mo ti sọ ṣé mo pé mi ì purọ́? Mo ti sọ rí aládé mo máa ń sọ pé ìgbà tó wáyà ni ẹ jẹ́ ká kọjú mọ́ accountant ní ẹ́ accountant oníṣòwò dẹ̀ lèmi àtẹ̀pọ̀ àti pé mo ti mọ̀ pé ọ̀rọ̀ epo yìí bóyá àwọn tó bóyá bóyá máa pa wọ́n torí wọ́n ń pa àwọn èèyàn torí ẹ̀ mo ní my dad tell my my the father of my baby then that and they are not even telling my uh, husband then that he should he can even invest that he can be buying supporting you know they also need it you know just to you know wọ́n máa gbàǹbí gbàǹbí gbàǹbí gbàǹbí do you understand aládé ọba ló sọ fún wa wọ́n ní ọmọ kan ọmọ wọn yẹn náà mi ìwọ̀n nǹkan tán ló ń ṣe ó ń dófùrọ̀ ẹ má bínú wọ́n ṣẹ̀ mí wọ́n bọ̀ mo ti forgive wọn bọ̀ tí mi ì mo sì mi tí mi tí gbàgbé sí nìyẹn àwọn nǹkan tó ń ṣe ó ti yé all of them they just come around you wọ́n máa sọ fún ẹ ẹnìkan ló ṣe kinní kan fún ẹ irọ́ ni o tí ẹ bá ti ń bọ̀ nígbà yìí ó máa lóun fẹ́ rí bàbá ọmọ mi bàbá ọmọ mi á wá gbé kó má kó má kó má rí mi mọ́ ká má dẹ̀jọ́ jáde mọ́ ìyẹn ò ní fẹ́ bóyá nǹkan tó máa ń béèrè lọ́wọ́ ó ti mọ̀ pé mi ni mo lè kojú wọn tó má ti wà mẹ́wọ̀n nílé béèrè apart from owó yẹn náà wọ́n máa béèrè kó máa help wọn kó máa help wọn kó máa help wọn. ṣé kí n sọ kọ́kọ́ fún yín di sọmi àwọn pásọ gidi wà ọbọ ti ivu wà ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ńkà ivu yẹn sí báwo ló ṣe fẹ́ jẹ́ tán bá tún ṣe tán tán tún ṣe ivu yẹn tán wèrè wo ló sẹ́ni mẹ́sẹ̀sì mi ìwọ tó sẹ́ni mẹ́sẹ̀sì mi sìn ṣé ò ṣe èrèlé ẹja play kìíní ìtàn ẹ máa gbọ́ nǹkan tẹ́ni sọ ó lè àwọn pásọ ó lè kẹ̀wùkẹ̀wù eléyìí lóun máa fi bọ́ǹbù pa àwọn èèyàn pásọ tó ń sọ̀rọ̀ bọ́ǹbù ṣẹ́ ti hmm. I'm not talking from theory, I'm talking from a practitioner's point of view. The person to listen to is the person who has the proof of what he's talking about, not theoretical knowledge, right? I mean, I'm, not theoretical knowledge. You know, there are some theoretical online people. Nothing on ground. Church is practically empty. Zero, zero, zero. Our body is a, I mean, is a temple of God tó bá fẹ́ ká break ẹ̀ down fún yín mi ìkúkú jẹ nínú owó yín our body is a temple of God the garden gbogbo mi majority of auditorium is a prison yard you boast intention yẹn the crude oil of Nigeria they gave it to you ó yẹ kọ́njọ kó gbogbo ẹ̀yin àwọn tó fún yín àti gbogbo yín kọ́njọ pa yín pọ̀ ni. I promise with the way all of you talk rudely and disrespect people over the property of the old citizen that you stole and you disrespect people you boast are arrogant like that do you know what don't tag me i don't want to see your face i don't want to give a bush give a damn to all of you ritualists and only Frosters. even those listening to them online they are not helping them at least they should have attended a physical church What happened in the physical church? Are you sharing money to them? The part of those people in the church, ọmọ yín ò kí ń kú. Ìyàwó o ò ní kú tí ò bá dàgbà. Àwọn tó wà ní church ló máa kú. Majority lè máa fi ṣètùtù. Gbogbo nǹkan burúkú ló ń ṣẹlẹ̀ sáwọn majority wà ní church tó máa dé church. Sáyíkáyé èèyàn dà, wọn àbàjẹ́ ni. Ó lè níyìn nà án. Kì í gbogbo yín o. Ẹ má bínú o. Ẹ̀yin kan tẹ́ ẹ̀ bá jalè. But listen to this. Me ti tí ì play ẹ̀ theoreticians. I hear what I'm saying here today. And people are staying inside dilapidated buildings that is not equal to a house fellowship center. The house fellowship, are you achieving those things with your sweat? Like if you are a doctor and you achieve those things, I will believe that, okay, yes, great job. Are you doing that with your strength? or with your sweat. How did you achieve it? How did you get it? It's a question. Mo dárúkọ awon yẹn lónìí. Ó dẹ̀ lórúkọ tó bá ti dé gbàrà báyà Abuja lo ń lọ straight. And all the people who have church in Abuja then, majority of them, all these Bende, Ibo, all those things, Ibo Bende, ọjọ́ kan náà mo ti nígbà tí mo wá sí nàìjíríà láti south africa mo ní bàbá kan tó jẹ́ pé ó fi ìyàwó ẹ̀ sílẹ̀ ìyàwó ẹ̀ wà lamẹ́ríkà wọ́n láwọn wà wọ́n jẹ́ lára àwọn ọmọọṣẹ́ dàwúzà gọgọgọ wọ́n wà lẹ́yìn dàwúzà nígbà tí wọ́n wà láyé bàbá yẹn wọ́n wọ́n ní ṣọ́ọ̀ṣì làbújá bọ̀ ṣọ́ọ̀ṣì wọn ò tí ì gbọmọ but everybody just want to plant church in abuja ẹmọ kan sọ pé kẹlẹ máa wá tó bá ló fẹ́ tajà kan sọ pé kó lọ wá ibi tọ́jà ti ń tà dáadáa ojú ọjà ojú ọjà ojú ọjà yẹn dojú ọjà tó ń sìn ni wọ́n ń gé orí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ mẹ́ẹ̀ Let me tell you something. For to deal with some people, do you think they cannot go and hire people that look like them? Torí wọ́n ṣe irú ẹnìkan ló ṣe kíní kan lónìí sí. Lizzy Anjorin ló ṣe yẹn lónìí. Lizzy Anjorin yọ lọ́wọ́ wàràwàrà bí ọwọ́ ọwọ́ ẹ̀ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ yẹ ògòǹgò. ẹwọ́ ẹ bí ẹsẹ̀ ẹyẹ ògòǹgò orí bí ẹsẹ̀ ògòǹgò ṣe rí ó máa ń ṣe tínkántínkán bákan bí ọwọ́ ẹ̀ ṣe rí nìyẹn ó wá lọ mú orí àgbàlá Gabriel orí àgbàlá Gabriel orí àgbàlá Gabriel ó wá fi ṣe ó wá ó wá fi comment sábẹ́ platform mi pé ọmọ tèmi náà ń kọ́ because you want me to go for àgbàlá Gabriel màá máa lò ó mọ̀ pé mo sínú ẹ̀ ń bí mo jù ẹ́ lọ ń gbòòrò mo jù ẹ́ lọ in everything gbogbo yín olè ni yín gbogbo yín olè ni yín even gan Tinubu tí gbogbo yín ṣe fẹ́ ra tẹ fẹ́ tẹ fẹ́ raduate yẹn ẹ raduate yẹn tó pẹ́ fẹ́ kìlú da torí ẹ ń jà ló dẹ̀ ti mọ̀ yín lára ẹ fẹ́ ṣiṣẹ́ mọ́ tẹ fi ń pààyàn olè ní olè wẹ́wẹ̀wẹ́ ni ìwọ ìwọ náà bó ṣe ti ń jí lẹ́tà àmọ̀lú ẹ àkúdàáyà àbí tó ti wá ibi tí mo wà ń sin wọ́n mọ̀lú mi wọ́n mọ̀ mí délédélé mo mọ̀ wọ́n wọ́n mọ̀ mí àmọ̀ ẹ up to date wàá kàn máa sẹ́kọ̀ọ́ from Lagos State ìwọ ló mú wá torí pé ó fẹ́ kí n wá fún yẹn anybody bá fẹ́ wá fún màá wá fún ṣótiyé mi ò dé kẹ mi ò mi ò bẹ̀rù anybody tó bá mọ àwọn tí mo ti dárúkọ wàá mọ̀ pé mi ò kì í bẹ̀rù èèyàn ọjọ́ tàbá la máa kú la máa kú kò dẹ̀ sẹ́ni tó lè pa mí torí mò ń sọ tòótọ́ ni àwọn tí mo dẹ̀ tún dárúkọ yìí náà jẹ́jẹ́ mi máa jókòó tó máa look for trouble you see, yẹmi yẹmi yanga sit down ṣakara go wake am up Kilo, kilo, kí expect. dilapidated buildings not equal to a house fellowship center making noise. all of you despite all the money o lè tẹ ìjà tó yẹn náà gbogbo kan gbalẹ̀ kan gbalẹ̀ pastor majority of them they started it mo rí kí lorúkọ ẹ̀ genesis kilo lorúkọ tí búkì máa ń pè náà generate mo rí tó ń sọ̀rọ̀ pé àwọn mfm kan fẹ́ gbalẹ̀ wọn n tó sọ yẹn tòótọ́ ni wọ́n ṣe é but òun gangan ànádà olè lẹ́gbẹ̀ẹ́ kan náà ni ṣùgbọ́n ni wọ́n rán lọ sẹ́wọ̀n torí olè yẹn everybody olè ní majority of Nigeria in fact olè ti pọ̀ jù olè pọ̀ mi ò rò pé ẹni tí ò ṣe olè gan ń sìn bí mo ṣe ń wò ó ń sìn percentage àwọn tí ò ń ṣe olè wọn ò lè ju five percent lọ kò sí kò sí olè àdàndà òkọ̀ọ̀kan Nàìjíríà bó jẹ́ mọ́tò ìṣèjíjí bó jẹ́ power house náà wà ìṣe jíjí wọn jí bó jẹ́ anything bó jẹ́ irun ṣọ́ọ̀ṣì lóde jíjí ni àwọn èèyàn á lọ jí owó wọ́n á tún wá fi san táìtì wọ́n á gbà ni ó lè pọ̀ o kí la máa ti ṣe yìí sí o nàìjà. So, not repeat ni ẹ jẹ́ ó sọ̀rọ̀ tó ń sìn. The person to listen to is the person who has the proof of what he's talking about. Not theoretical. Those people listening to you, they are just your slave. You have no job for them. When you are stealing the money, when you get the license, good oil license, you're supposed to create job opportunity for the citizen. You left everything for the government. Tax, you don't pay tax. You don't pay anything. You always kaka one Ọlọ́run Elédùmarè ń gbọ́. Mo rí lónìí tí n This is along gbọ́. Ah, along mo ti mọ̀ yín o má kọ̀ mí o má dẹ̀ jẹ́ kí you are you are discouraging people olè ọlọ́run ṣé ọlọ́run ṣé jésù máa ń jalè jésù ò jalè kò kí ń jalè ọlọ́run ò kí ń jalè ọlọ́run ò kí ń jalè báìbù lélẹ̀ mo rí i pé nàìjíríà majority of them wo mosquito ni wọ́n listen to me i pray a prayer today I pray. Not theoretical knowledge. Shut up. I pray a prayer today. And I was talking about mosquito. <laughs> Mo rí wọn wọ́n pọ̀ àwọn èèyàn dẹ̀ ni wọ́n kákáwọ́ devourer virus pollution òun lè jẹ́ téèyàn bá ti wà báyìí tó pé ń with confidence ẹ wá wà nínú ìmùlẹ̀ they should break your imule. how much are you paying as a tithe as a tax to the government You stole the resources of the country. That is why they have people also oversee. They have people oversee. The overseer also supporting them, harassing the country. And also, Kokon, only anointing, only if you are suffering from the backwardness, only you are suffering from that. Only sorry, or oh, they left you behind. <laughs> Your country is being left behind. This man must be stupid. This guy must be crazy. I will never call you a pastor. You are nothing but a fraudster. You will, I must say, not. In fact, terrorists will stop in Nigeria because of the oppressors. Some people cannot come out to talk like this. Oppressors, This ones as oppressors. Listen, if you are embezzling the country money, you are destroying the innocent citizen can't you use the money to build company and then you be attacking Dangote orí yín ò ní kò ní dáa fún yín torí ẹni majority ọ̀dẹ lọ kó terrorist àwọn míì nínú wọn ló ń ṣe àkóso terrorist yẹn No ó máa lọ wọ́n lọ lu mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín they are playing game Nigeria government ẹ all of you mi ò number three number four but president Yati. i mean vice president stand for this Nigeria this one will destroy ẹ máa Church is practically empty. Zero. Zero. Do you do you pay salary to all your member? Do you pay salary, madman? Madman! Do you pay salary to all the people in your church, the congregation? They are all crying. There's no job, no employment in Nigeria. Emma, go gbọ́, listen to it. Ẹ tí débi tá a ti fẹ́ because ìgbà tó máa sọ gan, wọ́n ní if you don't have heart o, wọ́n just, wọ́n if you cannot, if you don't have heart, don't listen to this. Listen oh a big bearing insult big insult kò ní jọ dáa fún gbogbo àwọn tó bá orílẹ̀-èdè nàìjíríà jẹ́ anybody that is bad that is evil destroy the country calling themselves good may almighty expose you and disgrace you and destroy you people may hate me ah because i'm supporting at time ignorantly i forget quickly to disturb me to cover me i mean to support some people tó bá ti ń bú wọn báyìí kọ́mọ́ bíbú common people inú àmà bí mi pé wọ́n ń man of God man of God bọ́ni these are men of the devil men of the fraud fraudster <laughs> cooperative <laughs> corporate arm robber eléyìí is a doctor o he is a doctor together with his wife they supposed to be in the hospital or have their hospital but they cannot make money the way they make money from system of Nigeria sell the crude oil cover the rock with the Bible Too many things stealing people's money. Ole! olè ọjúgbò olè olè olè olè olè èmi náà mo sọ mo ní kọ́lọ́run expose àwọn bad people in the system this is not all of the pastor that is bad o but this one wọ́n ra private jet lójoojúmọ́ wọ́n sì sí private jet ẹ máa gbọ́rọ̀ tó sọ ẹ máa gbọ́ gbogbo english ẹ tẹ̀ máa gbọ́ english tó ń sọ ṣé àwọn english tó yẹ kó máa sọ kí wèrè máa sọ lélẹ̀ a rí ẹni tí ò lè kù fìdí kò kọ́wó nínú àwọn ọbẹ̀ yẹn o ara àwọn èèyàn míì tó yẹ pé iṣẹ́ ṣéwó náà máa lọ ṣe kán tó lè jẹun níbi pé àná Let me just tell you today, those of you sitting down in the church, 247 also. Ètò bá ti yẹ kán panu yẹn wọn Challenge your pastor to build company for you. Challenge pastor to build company to just so that you can be employed. They can be paying salary. They making hell of money. They are enslaving you. It's like they are, you are working for them and then they are diverting your attention to the government nǹkan tó kàn ṣẹlẹ̀ tí mo rí lọ́rọ̀ government yẹn náà ni pé ẹ má bínú sá ẹ má bínú mà ó lè lẹ́yìn náà tó bá jẹ́ pé ẹ̀ ti jalè tó jẹ́ pé sálàyìn bó tiẹ̀ ṣe wújù yẹn kẹ́ má máa jalè kàn fi iṣẹ́ ràn yín sígboro sáwọn ọmọ kéékèèké kẹ́ni lọ ṣe owó ológun gọ́ọ̀mẹ̀ owó títí owó gbá owó kẹ́ má máa ẹ̀bẹ́ sùn ẹ̀ a máa lè ja ìjà yìí dáadáa everybody na thief I hear what I'm saying here today. And people are staying inside dilapidated buildings that is not equal to a house fellowship center. Is that house fellowship? Is it a, a, a company? Is it a place people getting salary paid? Are, are you paying them for going to house, house fellowship? Ẹ wá house fellowship sọnù. Ẹ wá house fellowship sọnù. Àwọn wẹ́pẹ́ pastors A what what wọ́n know? audit them pastor Bọ́lá Ahmed Tinubu mo ní pastor Okay, abẹ ti ń báwo ni mo ṣe gbèyìn pastor sí kì í ṣeré o ẹ má wò mí bí eléré o I'm not joking o and that's why they are telling me ẹbí èkìní e, kan joker kí màá máa jẹ joker kí má dára mi lè darapọ̀ mọ́ wọn I will preach the truth tí Jésù máa fi kú dé ni màá dẹ̀ blog ó lè ní ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. So. are you not making noise the other day you dancing you use o máa lo o máa lo sórí type ẹni pẹ̀lú aṣọ ẹ̀ aṣọ òun àti ìyàwó ẹ̀ máa jẹ́ green green àti àti rock gan máa fi máa type owó epo nàìjíríà ní kúdọ̀ ẹ̀ nàìjíríà is crying china is um, embarrassing everybody is embarrassing nàìjíríà and then you are ẹ̀ máa máa jójo wèrè kiri olórí burúkú yín. ẹ rí ṣe rí àwọn slave ṣe rí slave ṣe rí àwọn slave bó ṣe rẹ́rìn you can see their slave the way they are laughing some of them tán bá kó ní ṣọ́ọ̀ṣì yẹn aṣẹ́wó náà máa lọ ṣe o tán bá lọ tán bá lọ bá wọn sùn dáadáa tí wọ́n kó hiv tán kó oríṣiríṣi disease syphilis they will come back to church and come and pay the tithe and offering after stealing the crude oil wọ́n ti pa nàìjíríà sára gbogbo ẹ̀tọ́ wọn nàìjíríà tó ń bá ń sanwó tó ń sanwó child benefit bíi ti bíi ti canada america london wọ́n ní owó yẹn but single alẹ́ i mean àwọn single single people báyìí ni they personalize this and they are giving it to abroad. So when you talk, those people under the system also, that they are taking it, they have been taking it, they be fighting you. Because what in Duma will not learn. Owó oh, àbọ̀. Dilapidated buildings. English, òyìnbó pọ̀. House fellowship center making noise. So any house that you are not paying, any house that is not generating money, only generating money for yourself, you you you gather people and you generate the money just for yourself alone. It is not house fellowship of what? Even Jesus Christ, anytime he gather people, he feed them, he pay them money, he let them. Oh my God, they are all comfortable. The people going to the house fellowship, some of are comfortable. The house fellowship, some of you, you collect the house from people. When they tí àwọn yẹn bá jẹ́ ọkọ àtìyàwó, you make sure you break them. And what pastor me, kì í ṣe gbogbo wọn o, kẹ́ gbọ́ mi dáadáa o majority of them ni wọ́n ń pààyàn Koko Zaria tó bá sọ̀rọ̀ oh god oh god ah Nigeria tó bá sọ bí wọ́n bad ibi bad wọ́n bad Nigeria is in danger so we can't live with you torí ẹ̀ ní everybody gbúdọ̀ wá tó bá fẹ́ fọ kankan gbúdọ̀ fẹ́ máfíà. Paul the apostle once in a while say I speak as a fool let me boast more. do you remember Paul the apostle when he began to talk he say let me boast more." I speak as a fool, but let me boast small. But it's reality. Over boast. Let's hear it. We are saying no to terrorists, saying no to killing, Have we? All right. hey! All right. Okay. Ṣé gbọ́, ó ní òun fẹ́ boast. We went to Lagos. The Americans and all the guys followed us. Two planes went with us. Two planes, private jets. No time was dropped two private lanes carry people to go. ṣe gbọ́ two private lanes ṣe ti. You understand what I'm talking about? These are not things we talk about. You just move at about in simplicity. And you come to you come shut up your money doesn't make you if you're a businessman if you're a business person we can respect you what you are doing is not a business ẹ pèrò sọ́kọ̀ ni go ye into the world and preach the gospel wọ́n sọ pé go and be a vessel money you are just a business you are a thief a fraudster I can see what they are saying you say let me boast more boasting you want to boast is the money tell us you need to be auditing auditor gan nídìí ìwọ kí lorúkọ olórí gbòǹgbò la yẹn olórí ńlá tíbẹ̀ tán. Marcus ṣó ò rí àwọn tó yẹ kó o jẹ ìwọ Marcus mo sọ ẹ́ di maggot mo sọ ẹ́ di maggot because ìwọ náà máa ń dájọ́ ikú fún yàn bíi pé kò ní kìdí lọ jẹ́ mo yí orúkọ rẹ padà lónìí o sí maggot maggot tibẹ̀ tán maggot tibẹ̀ tán maggot I call you maggot maggot maggot sì ní àbí kí ni wọn ló jẹ́ ó ti di maggot I mean maggot maggot maggot tibẹ̀ tán don't you see this one kó jẹ wọ́n you don't see wàá máa sọ pé wọ́n owó ṣúgà ṣúgà tí wọ́n ṣúgà tí wọ́n ṣẹ̀bùn wọ́n dá ṣúgà sílẹ̀ bí báyìí tí ọjà bá tó bá lọ sókè tó bá wọ́n tí production tó ń dẹ̀ increase salary things will be expensive i mean business àwọn yẹn ṣe àwọn eléyìí kí ni wọ́n ṣe what are they doing the way they are praying for Nigeria they are praying against Nigeria because the people deceiving us that they are praying they are for Nigeria they are against Nigeria they are the ones selling all our things abroad and they are wọ́n ṣí ogun òkèrè tiwa àwọn ní ogun òkèèrè tó ń jẹ orílẹ̀-èdè wa tí ò fẹ́ jẹ́ kí nàìjíríà dúró àwọn ni they are the problem they are not excuse me i'm not saying they are the only one o oh. i'm not saying they are the only one o oh. but now i can see that one mú forty five percent ní the whole nigeria of corruption tá a bá sọ ṣé owó táwọn èèyàn náà ń gbà táìsì àtọ́rọ́ fún ìgbà yẹn tán ni wọn fi ń ṣe kọ̀ọ̀kan sílùú tán máa gba ọ̀tọ̀ nìyẹn kó tán máa kó kúdọ̀ ẹ̀ òun ni mo dárúkọ ẹ̀kọ́ nínú wọn gbà yẹn Àbújá ló lòun wà Àbújá lélẹ́yìn náà wà ìgbà tí kò ṣí ẹ̀ kò ṣítò tó kò ṣí ẹ̀ sórí dàbínà àbí dàbínà àbí rabínà náà pé kí lórúkọ yẹn rabínà ní tí rabínà kò sí fún Nàìjíríà rè lára nǹkan tí come and hear you cause this problem they go to this person want to borrow money he was looking for money for school fees in London he want to go after the they finish their law school I think ní wọn law ni kì í medical doctor I think he's a lawyer so now you don't shut up the medical lawyer Money medical lawyer oh God mo ló ṣì wọn ti máa àdúrà òṣì tí ò ní gbà ní sinimá máa ti gbà ó lọ ó this ọmọ náà ni wọ́n máa ń rán sí náà o èmi ò kì í ṣe ara mi ò ṣe wòlíì èké mi dẹ̀ ṣe pásítọ̀ òkè èké ó ti yẹ yín mẹ́yẹn bọ̀tẹ́ tó bá gọ̀ ló ń gbégunu èmi ò dẹ̀ gbégunu ṣùgbọ́n we are here kí àwọn olódodo lè gba ìgbàlà kí àwọn èèyàn burúkú lè kúkú yà wọ́n gbé mi dìde fún ìṣubú ìkà àti òdodo àwọn olódodo tó bá ti jẹ́ olódodo fọkànbalẹ̀ ẹ lọ fọkànbalẹ̀. ó ní kẹjẹ combos dabina rabina rabina rabina you see what you cause you said it the other day that you had ẹni baba mi rabina kó bá mi sọ fún o rabina she rabina ni abidabina abidabido kí lorúkọ ẹ̀ náà kí lorúkọ to to to to. olórí ńlá yẹn náà ah all of them working with the fraudster tó don't work for terrorists wọ́n á máa ṣókè àwọn business people wọ́n á máa gang up against them wọ́n á tún lọ sọ́jà lọ gbowó wọ́n sọ̀rọ̀ àdàgbò agbowó òde ìtí jésù gé ègèsì ń jọ sí ó ègèsì agbowó òde ṣákéwù àwọn wá di ṣákéwù lábẹ́lẹ̀ wọ́n di ṣákéwù ní agbowó òde. you are alive. you are history. you must run with speed. ó máa sá kú ni. so that you don't become angry when you are left behind. ṣe gbọ́ ṣe gbọ́ look at the preaching look at the message is given to the member a lot of people will be will be depressed a lot of people will go and join courts. a lot of people will go and join I eh, mean, kidnapping. They will kidnap. A lot of them ladies will do party. Only you have to run with speed. She, is it every ṣé gbogbo vehicle ni Ferrari ni? Ẹ eh, Ah, oh God. ìyá máa jẹ yín bẹ́ẹ̀ ni mi ní àní gbèjà yín mú àwọn tó bá ti máa sọ pé káwọn tó wà lórí mídíà kan ṣí wọn ṣí wọn sílẹ̀ tó ti yẹ yín you are too àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn anybody tó bá kú wọ́n ṣe pọ̀ yẹn tó ń pọ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn tí tẹ́ẹ̀nì bá kú lọ́jọ́ kan nobody will query them wọ́n kàn rò pé wọ́n kàn kú ni wọ́n kàn wá látọ̀dọ̀ Ọlọ́run náà ni they are ritualists. bomb is dropping o. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bomb is dropping o ẹ gbọ́ bó ṣe ń kígbe wèrè he said people are shouting look at the way he's shouting owó ti yà ń wèrè. and your tire shall burst on the motion. I shall can't afford the bitterness of the left behind syndrome. ṣẹgbọn i cannot have i cannot kí left behind left behind syndrome ṣe gbọ́ left behind syndrome look at the the idiot call himself fake this fake man of the devil yes the Nigeria go and see do you ever It happen to some even gan Somalia gan mi ò rí pé wọ́n wọ́n ajá wọ́n gba plane wọ́n tó pé wọ́n jẹ gbèsè tí ẹ̀yin dẹ̀ ń boast ó ní I cannot afford this bitterness of left behind syndrome. President Bola Ahmed Tinubu, Vice President Shettima, do something. <laughs> do you know majority of these pastors èmi ni mo kọ́kọ́ bẹ fún yín pé wọ́n máa kì í ṣe èmi èmi kọ́ ni you can see the way he's shouting You can see the way he's shouting. Left behind syndrome, bitterness that a lot of people are you telling me that people all the people in his church majority of them when they tán bá ti kó church they dé wọ́n yabo wọ́n máa yabo ní platform ni tán máa tọrọ owó lọ́wọ́ àwọn tó wà lórí lórí Facebook do you see those of you giving money also on the media giving money to people in Nigeria do you see what they are saying left behind that some people in Nigeria wọn ò ní let let behind yeah gbọ́ syndrome bitterness let ẹgbọ́ egbo bẹ̀ yẹn again they are making fun of you with their money I mean the, with the money they stole from you mo ti no Sherry because if you are left behind while I am running no be me to you. ṣe Did you run? Where did you run to? Where did you run to? What is name? I don't even know your name. Where are you running to? Presidents, government of Nigeria, àmọ́ pé ẹ̀yin náà máa gbogbo Nigeria government No, it might be no, but you know máa jolly. jalè ṣó ti yé yín so but ẹ jalè níwọ̀nba àwọn eléyìí wọ́n gbúdọ̀ audit wọ́n á ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀ tí gbogbo tó yẹ kẹ́ ṣe ẹ̀ ní ṣe torí ẹ̀ ni ẹ̀sìn ni wọ́n ṣe ń fi yín ṣẹlẹ́yà wọ́n fi kíṣẹ̀ yín bá a ṣe ń sọ̀rọ̀ yìí tá a máa ń sọ̀rọ̀ fún yín mi ò sọ̀rọ̀ fún president Bola Ahmed Tinubu kí ló kàn mí pẹ̀lú wọn ṣé mo lè gbàjà wọn jà fún wọn ní gbogbo weapon wọn lè fi jà tán bá kúrò lórí oyè lónìí tán bá ìfẹ́ máa jà lábẹ́lẹ̀ wọn máa máa jà lọ ni wọ́n ṣe wà tán ti darúgbó yẹn ṣó ti yé yín wọ́n ì máa jà lọ torí kì í ṣe pé wọn ò ní gbé egungun wọn báyìí lọ face to face lọ síbẹ̀ ṣó but we are talking for the nation people are killing people they are killing Nigeria ṣé àmọ́ pé back? kan mani máa ní wọ́n lọ ń ju bọ́ǹbù báwo làwọn èèyàn ṣe ní ju bọ́ǹbù nínú nǹkan táwọn eléyìí ṣe nísìn báyìí o ṣé àmọ́ pé ńgbà kan máa ń pariwo pé wọ́n ju bọ́ǹbù sínú ṣọ́ọ̀ṣì wọn ò dẹ̀ ju bọ́ǹbù wọn kàn lè lára wọn gan lè lọ ju bọ́ǹbù sára wọn kàn balẹ̀ ni wọ́n attack wọn because the way these people ṣé àwọn èèyàn tó bá bitter bitter people ṣé wọn ò ní ju bọ́ǹbù pa wọn tán bá lọ ju bọ́ǹbù pa wọn nínú ṣọ́ọ̀ṣì wọn kọ́ báyìí sí look at what these people are doing oppressing people only let me boast small syndrome of left behind they tag me many things today you see president we are working i want the country to succeed ó ní let me no be me do it Let me ká gbọ́ tán no àwọn eléyìí wọn ò ní iléeṣẹ́ kankan o wọn ò ní iléeṣẹ́ kankan wọn ò audit wọn o EFCC ò lè dé ṣọ́ọ̀ṣì wọn o wọ́n wà connected pa o ó lè jẹ́ one former vice president àbí president tó ti former kan náà máa pè tíyẹn máa pè abroad fún wọn tó máa máa destroy Nigeria Nigeria the whole Nigeria being disgraced now they are wọ́n máa sọ pé wọ́n ti ń koloba koloba àtiwájú tún ti ń lọ sí China kó tún lọ bá wọn negotiate gbogbo ìgbà tó ń ti aṣíwájú jáde yẹn wọ́n parí iṣẹ́ ni aṣíwájú ẹ jókòó sílé torí kó má lọ di ijọ́ kan báyẹn lè máa lọ ẹ jókòó sílé the solution to your problem is there with you ẹ ń lọ ẹ fẹ́ lọ wá àwọn investors investors wo lẹ fẹ́ lọ wá àwọn tó fẹ́ takúdọ̀ ẹ̀ tó fẹ́ takúdọ̀ ẹ̀ tó dájú gbogbo wàhálà sí gbogbo náà investors náà mọ̀ ṣe pè máa ń gbà tán ní ká dà sí gbòòrò nìyẹn ká lọ máa wá àwọn tó máa repo nàìjíríà nísìn báyìí àwọn ajá ti rà ẹran rà ewúrẹ́ rà gbogbo wọn rà àgùntàn rà gbogbo wọn rà oríṣiríṣi èèyàn rà ó wá di agídí wọn dẹ̀ máa ń rà níràkúrà ni torí ọjà tó bá ti jí gbé góòlù tó bá lọ jí gbé wọn mòye tó ń ta góòlù ẹni tí ò lo góòlù ìtàkùtà ni wọ́n máa ń ta àwọn tó wá ń rà á sì wọ́n fi ń mèkó owó ó wá ti dùn mọ́ wọn ẹ wá lẹ́ẹ̀fẹ́ gbà mọ́ ẹ máa gbà mí Ah, aṣáájú ẹ̀ tí mọ̀ kankan ẹ̀ tí mọ̀ tẹ́ kó sí torí pé ẹ fẹ́ gbọ́ràn sí wa lẹ́nu ẹ fẹ́ jẹ́ ká sọ ẹ fẹ́ gbọ́ràn ẹ má bínú dádì ẹ fẹ́ gbọ́ràn irú ní ilé kan wọ́n máa dá ìbáàtà attention yín wọ́n ní Dangote ní kí wọ́n bájà Dangote tó ń kọ́lé iṣẹ́ tó kọ́lé epo Dangote tó create job opportunity káàkiri fún kì í ṣe Nàìjíríà nìkan all over àwọn ilé tó useless tó pé church ni wọ́n create wọ́n lọ ń gba owó gba owó ni wọ́n gbà káàkiri when they are going with the private jet they go with money they they this time around you know the gun àwọn ìbọn tó tún lò ń sìn ṣé kí n tún já yín sí wọ́n ní private jet wọ́n fi ń gbé lot of festivity ń sìn ni wọ́n ṣe ra private jets. a lot of exhibits have been ni wọ́n fi private jet they are using private jet a lot of exhibit, you know, to push out, to escort, to do what? Just private jet it. Talo ló fẹ́ Won wọ́n? Wọ́n sọ̀rọ̀ àwọn di Won Wọ́n sọ̀rọ̀ àwọn di ọlọ́run. I don't know who he's talking to anyway. The person who said he should go to Abuja. Ẹ jọ̀ọ́ mi béèrè syndrome wọ́n máa sọ pé it's not all the rich people in Nigeria that is eh, lonely. lowly hmm. kò dá kí n sọ̀rọ̀ ni ó ní àwọn olówó kan tó wá láti Ìjẹ̀bú mo lè ka mẹ́fà tó ń sọ pé ó lè ní wọn ní ní Amẹ́ríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ Amẹ́ríkà ò san sálárì fún mi wọn ò dẹ̀ ṣe dáadáa fún mi Mark Zuba gan ò release account, mi so mi lè má bẹ́ Amẹ́ríkà gan mo fẹ́ dó sórí ilé mi bí ṣe wáyé private jet Nigeria, ẹ̀ notice pé látìgbà tí àwọn pásítọ̀ àtòríṣiríṣi èèyàn ti lo private jet nàìjíríà nàìjíríà airway fold up everything fold up wọ́n ta gbogbo nǹkan nàìjíríà wọ́n dẹ̀ ń pè sọ́wọ́ ara wọn ẹ gbà mí àwọn tó bá dẹ̀ kù wọn kó wọn sí ṣọ́ọ̀ṣì wọn kó wọn sí prison èyí tó bá dẹ̀ kù wọn máa dín wọn jẹ èyí tó bá ń láìkè èèyàn ní jíjẹ àti wọn kọ́ dẹ̀ fi yókù wọlé wọn ní you have to be using people for ritual they will use them for ritual wọ́n máa fèèyàn wólẹ̀ kò sẹ́ni tó fẹ́ bí wọn àkàìmọye pásọ̀ tán sọ pé máa ń rìnyàn mọ́lẹ̀ kì í ṣe àwọn kéékèèké ẹ̀ nìkan àtàwọn míì tó ti dàgbà kì í ṣe pé wọ́n bá wọn jẹ́ o báìbù lélẹ̀ àwọn èèyàn wọ́n ní táwọn èèyàn yẹn bá ti <laughs> oh God kì í ṣe rọ bitterness syndrome ẹ rí ó ní ẹ rí it's actually making fun baby Davina àbí Davido no Rabina kí lorúkọ máa yẹn bíbí má yẹn ló ń bá wí rabina àbí ṣé ló bá sọ rabina àbí rabina òun ló dà pé òun ló ń pa òwe sí left the the left ó ní wọ́n ti left ẹni yẹn behind you are going to be audited èyí tó máa sọ pé majority of most of the time tó máa sọ pé àdúrà wọn ló gbà yẹn wọ́n ti di mafia wọ́n ní ìbọn wọ́n ní bọ́ǹbù ẹ̀rí kan nínú wọn ló dárúkọ mọ́ọ̀bù lẹ́ẹ̀kan wọ́n they want to sold you wọ́n ti tà yín dànù <laughs> wọ́n ti tà yín dànù kò sówó lẹ̀ tí ìjọba fẹ́ fún yín èyí tó bá dẹ̀ kù náà ìjọba tó bá lọ bẹ̀ náà á pín á pín mo rí ìkejì náà ẹlẹ́sẹ̀ pẹlẹbẹ náà ìkejì ẹ̀ náà àwọn méjì yẹn náà àwọn méjèèjì yẹn they are fake pastor hmm, mo ṣe rí ni ó le ni wọ́n ó le ó le àwọn group of ó le bẹ̀yẹn nìyẹn àtọ́n bá pa yín sìn àní àní sọ̀rọ̀ o ọlọ́run tọ́n bá pa yín sìn àní sọ̀rọ̀ tọ́n bá attack yín sìn i stop talking you i won't i won't talk to you I won't I won't talk for you again. You are mean, you are wicked, you are enslaving people. And after enslaving them, you are torturing them. Àkàìmọye tó máa ma sunkún lẹ́sẹ̀ lórí màá ṣe dé ṣọ́ọ̀ṣì. Á sun ẹkún ojú ẹ̀ máa pọn lọlé. Tó bá church. dé ṣọ́ọ̀ṣì báyìí, á sunkún lọlé ni. Wọ́n á send mẹ́sẹ̀gì burúkú sí i. Wọ́n á torment gbogbo majority tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn. They torment them. And that's why you see a lot of them. They cry, hey, hey, hey. They torment them. They know that they know what they need exactly ẹni tó wá sí ṣọ́ọ̀ṣì tí ò ti sanwó ilé tí wọ́n máa yẹ kán help ẹ̀ ó ní the business ẹ̀ help ẹ̀ bó ṣe yẹ pé kẹ̀ patronize ẹ̀ ẹ̀ ti understand they won't do it they started making fun of them tormenting them <laughs> people be crying in the church wọ́n lọ mm-hmm. private jet méjì iléeṣẹ́ mélòó ni wèrè ní kò ní iléeṣẹ́ bábù iléeṣẹ́ Nigeria government ẹ̀ ń sá káàkiri ah, ẹ̀ gbà mí o hmm. President Bola Ahmed Tinubu tó bá ní má sọ̀rọ̀ mọ́ torí awo tí ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fún yín kébi máa pa wá ẹnu mi a ní sọ́tò torí yín ṣá wọ́n rán yín sókèrè wọ́n wá sọ pé ẹja gbọ́bẹ̀ yẹn dáadáa <laughs> òyìnbó yẹn ga backwardness bitterness of backwardness gbogbo owó wọn ẹ pa òfin rẹ tí wọn bá ti kú òní China ṣẹ́rí China ẹ tẹ́ bá ti jalè ńbẹ̀ tẹ́ bá wà ní power wọn máa ń pa wọ́n ni ẹ̀yin bẹ́ẹ̀ gbé òfin yẹn jáde níjọ́ sí Mr Abbas Speaker Abbas kí lorúkọ wọn náà number four kí ló kí ló ṣẹlẹ̀ níjọ́ sí you all of you you debating on giving Nigeria fraudster death penalty anybody that will steal money of government death penalty kí ló dé tẹ́ ẹ tún gbé kúrò torí gbogbo yín ẹ máa steal àbí torí àwọn eléyìí sìn ẹ̀dá death penalty yẹn ẹ ṣe implement death penalty yẹn tẹ́ ẹ sọ pé ẹ kàn máa bu ọba Nàìjíríà yẹn kàn máa bu kíní kan kàn máa bu kíní kan kò ní lè ṣẹlẹ̀ ó ti yé hmm. syndrome. Ah, I'm not talking from theory I'm talking from a practitioner's point of view. practitioner oh go back herbal practitioner le herbal practitioner herbal practitioner. Erotical knowledge. I, I'm, I'm, not theoretical knowledge. Know there are some theoretical online people. Mm. Nothing on ground. Church is practically empty. Zero, zero, zero. Ọ̀dọ́ kìíní you ń bí bá wí Dàmínà. Dàmínà ó mà Oh yeah. Even those listening to them online, they are not helping them. At least they should have attended a physical church. Ẹ jọ̀ọ́ mo fẹ́ what is the way forward for this Nigeria problem? your wahala too much o Nigeria get too much problem tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti rò pé bóyá the law, my, my, their country Nigeria the Almighty God love Nigeria very well but the people the generation now the one that are there now ah they are too crime <laughs> òyìnbó yẹn ga o they are too criminal èmi náà fẹ́ fọ́ọ̀mù òyìnbó kan bó náà ṣe ń sọ yẹn ọmọọṣẹ́ Damina surely you see Damina see what you cause you are the one. bomb is dropping out. ṣe gbọ́ bó ṣe ń ké wo ṣe gbọ́ bó ṣe ń ké owó ti bá wòlé lórí. somebody lift your hand say I shall run with speed. bó la wò ó dé òun wo òun I shall always be. I can't afford the bitterness of the left behind syndrome. Bitterness of left behind syndrome. Bitterness of left behind syndrome. Ẹ I shall always be. I shall always be. I shall always be. I can't afford. I can't afford. The bitterness. The bitterness. Of the left behind syndrome. The left behind syndrome. You see the people who have led Nigeria who have caused problem, they are left behind you, or they have caused you that problem. Maybe you are even one person or the other are the one they talking to. To one power You see the them, they mocking Nigeria, they mocking you. He said, I cannot afford. Let's listen to it again. Ṣé gbọ́ bó ṣe ń kígbe? Owó ti da rere lórí rí. Bí bá wo congregation, àwọn kan máa ebi máa pa àwọn kan ebi. Somebody lift your hand say, I shall always be. I shall always be. I shall always be. I can't afford the bitterness of the left behind syndrome. Left behind syndrome. So for this, ìdájọ́ mi rèé a ti sọ tẹ́lẹ̀ pé kán máa audit wọn àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn tí wọ́n bá kú tí wọ́n bá pa wọ́n wọ́n ní nàìjíríà ò lè ṣẹ́tù but èmi ò fọwọ́ sí pípa ní èèyàn torí irọ́ lè pa wọ́n ń gbà yẹn àwọn tó wà ń pàwà nìkan ló pa but eléyìí kì í ṣe àwọn tó wà ń pàwà nìkan ló ń dà wá láàmú àwọn eléyìí náà wà ń principality and power pillars of darkness of tó fi bible cover up suit ni àwọn tó bá gbọ́ educated thief educated witches educated wizard educated kankawo educated Divora. educated problem of Nigeria ṣé ń gbọ́ àwọn lélẹ̀. gbogbo achievement wọn ní ayé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé téèyàn kan bá ní ṣọ́ọ̀ṣì mẹ́wàá ó gbúdọ̀ ní iléeṣẹ́ tó kéré jù ó gbúdọ̀ ní iléeṣẹ́ márùn-ún when somebody have kódà kì í ṣe school ní iléeṣẹ́ o everybody cannot be a teacher o if somebody has church a pastor has a ten church any name tó bá ní church mẹ́wàá ó gbọ́dọ̀ ní iléeṣẹ́ márùn-ún ó kéré jù because gbogbo mẹ́mbà yẹn wọ́n á lè ríṣẹ́ wọn ò ní máa lọ síta because tí wọ́n bá gba owó náà wọ́n á máa rán wọn dà pé wọ́n máa develop ìlú wọ́n máa gba owó wọ́n á dẹ̀ máa san tithe á máa jẹ́ pé làwọn náà ló ń sọ sálárì yẹn àwọn náà ló ń gba tithe yẹn. ṣé ẹ ṣe ń ṣe àṣìírè. and you must run. àṣì what àṣìírè ṣé tí bá ti bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmà báyìí ọwọ́ máa tó tẹ̀ yín eh, another thing will come for you again that's why so that one máa jẹ́ kẹ́ ẹ tí wọ́n á tag mi dáadáa nínú ọ̀rọ̀ yín so that when tí orí burúkú bá ba yín gan because àwọn ìjọba máa ń gbọ́ tiwa tá a bá dẹ̀ sọ pé agbo yín sókè apọ̀n yín lé wọ́n á fẹ́ pọ̀n yín lé wọ́n á fẹ́ suppress iṣẹ́ yẹn wọ́n á fẹ́ gbé wálẹ̀ náà bó tí àní ṣe gbogbo yẹn torí pé o lè selfishness ìwà arrogancy oríṣiríṣi nǹkan tọ́lọ́wọ̀n ò fẹ́ lẹ́ṣẹ̀ lẹ́ṣẹ̀ oríṣiríṣi nǹkan tọ́lọ́run ò fẹ́ òun lẹ́ ń ṣe gbogbo àwọn tó bá ti ní private jet yẹn nàìjíríà ìdájọ́ mi rèé o ẹ má pa wọn ṣe gbọ́ ẹ má pa wọn ẹ gba private jet yẹn mo ti sọ tẹ́lẹ̀ ẹni kan nílé iṣẹ́ private jet yẹn ẹ gbà á ẹ sọ di ti nàìjíríà tí wọ́n bá wọ́n ti jẹ gbèsè ṣé ẹ̀mọ́ pé àwọn eléyìí jẹ gbèsè ni àwọn eléyìí ti jẹ gbèsè náà ẹni tó ní private jet gbogbo ibi tó yẹ gbogbo wọn bọ́n ṣe ibi tó yẹ kí àwọn nàìjíríà wọn ti kọ́ńbìnà àbí state tó ń bá wà ibi tó yẹ kó máa park sí wọ́n gbalẹ̀ wọ́n lólẹ̀ they pay nothing they cheating the country they pay tithe i mean they collect tithe they collect offering they collect gift they collect nigeria money they collect the crude oil they collect many things of nigeria they are paying nothing they are not useful and also they taking Nigeria as a slave wọ́n tún man, wọ́n Nigeria be slave they are slaving Nigeria they are not creating job opportunity and they are boasting with all the wealth all these things they are stealing this cheating is too much èèyàn máa réyàn jẹ kó tó máa rẹ ni ó ní certain money tó bá ti ní táwọn average people tó wà nàìjíríà tó wà ní orílẹ̀-èdè báyìí wọ́n ní tax tó ń san Facebook ń sìn tó bá fẹ́ tó bá fẹ́ ṣe kíní kan lórí facebook ó máa ní kó mú tàṣẹ wá wọ́n máa run account ẹ wọ́n máa check account ẹ wọ́n máa check everything about your account about your life before they give you the token that facebook is giving now. Do you get me? gbogbo private jet yẹn nàìjíríà ṣù níbi báyìí mi ò fẹ́ máa sọ ọkọ tí ah they should empower them and take them from me i take they should take it from them tó bá gba gbogbo ẹ̀ ń sìn tó gba gbogbo private jet lọ́wọ́ wọn gbogbo ọ̀nà yẹn lè clear kí kẹ má rí terrorism mọ́ because àwọn rí terror àwọn ní private jet terrorist ń pa àwọn èèyàn nàìjíríà náà <laughs> you don't know people owó máa ń sí àwọn èèyàn níhùn ni àwọn tó ní company tó ní tó ní company káàkiri wọn ò ní private jet mi ò rò bẹ́ẹ̀ mo rí interview Alhaji Aliko Dangote wọ́n nígbà kan báyìí mọ́tò wọ́n sọ iye éèjì mọ́tò táwọn ń lò ṣé ṣe yín mọ́tò yẹn ti gbó kì í ṣe tuntun ẹ̀ ni wọ́n ń lò wọn ò ní private jet àwọn ọ̀lẹ́ ọ̀daràn tí òṣìṣẹ́ wọn ní private jet kó máa fẹsẹ̀ ṣe báyìí ó ń kígbe bí wèrè ẹ̀ ń pàdé kan ní iléeṣẹ́ ṣọ́ọ̀ṣì mẹ́wàá iléeṣẹ́ márùn-ún simple as that tí wọ́n bá dẹ̀ ti lè ṣe close down some ìyẹn wọn ò sin ọlọ́run o ọlọ́run ò lè bínú tẹ bá jẹ́ kó máa lẹ̀ mọ́ yín pé ìbínú ọlọ́run ìbínú ọlọ́run máa dé irọ́ ni these people some of them don't know God wọn ò mọ design wọn ò tiẹ̀ mọ kọ́lọ̀ tọ́lọ́run jẹ́. ẹ gbà bẹ́ẹ̀ dáhùn ìyẹn bó ṣe jẹ́ o méjì péré yẹn náà ni a sọ fún yín generate má bínú <laughs> Bukky Jesse ló máa ń pè é girlfriend yẹ ló máa ń pè ó dúkẹ́ mi former girlfriend ló máa ń pè ní generate mo rí ibi tó ti ń ṣe interview yẹn náà but me too I saw you láàrin àwọn ah o lè pọ̀ jù ẹja gbẹnu kúrò ní ọ̀rọ̀ irú Ìyábọ̀ Òjó ń sìn náà orin yẹn náà ti tiẹ̀ ń sìn woman trafficker ni torí ẹ̀ ló ṣe máa máa wá àwọn ọmọ sisi káàkiri àwọn ọmọ sisi káàkiri tó máa lè lọ tà fáwọn ọkùnrin tó máa gbowó lórí wọn wọ́n máa dẹ̀ sẹ́ pé no trafficking i'm a woman kí lorúkọ ẹ̀ kí lọ́mọ ni wọ́n jẹ́ activist irọ́ mà ní ah. wọ́n máa gbé ọmọ ọlọ́mọ fún àwọn ọkùnrin ọ̀bá lọ fún wọn ṣoògùn owó wọ́n ṣẹnu kó mú a máa rò bóyá wọ́n ṣe dáadáa fún wọn wọ́n ló ní connection wèrè everybody with bad attitude bad thing maggot maggot ìbá tirẹ̀ tán see to this your àwọn colleagues ẹ̀ ṣé senior ni wọ́n jẹ́ fún àbí junior eléyìí senior ni wọ́n máa jẹ́ náà ìwọ tiẹ̀ ní ju mọ́tò àwọn tó kún bọ̀ àwọn mọ́tò tó ń kó láti bíi dublin àwọn mọ́tò ìyànkan bẹ́yẹn ó ní nàlá ìyábọ̀ òjó náà ìwọ ìyábọ̀ òjó ìwọ ló wà ń bẹ̀ yẹn wèrè ní ẹ́ àbí kó jẹ́ àwọn ọmọọṣẹ́ ẹ̀ ló wà ń bẹ̀ torí ó ti kọ́ pé Lizzy olè ìdúmọ̀ta olóbùkún ni ẹ́ hard work ṣé gbogbo ìtàn fi bojú yẹn ṣé lè náà wọ́n máa jí láàárọ̀ wọn máa bẹ̀ sí tótótótótó wọ́n máa ní wọ́n hard work ṣé ṣé ni wọ́n ṣe yẹn tó ń kọ́ àwọn èèyàn sí ìgbèkùn míyà sọ pé tó má ti fẹ́ máa ṣe pásọ̀ wọn lọ kán máa ṣe lọ́bọ̀ kán kọ́ ṣọ́ọ̀ṣì gbogbo tán dẹ̀ ti gbà kán lọ ọ́dìtì wọn kán sọ táìtì àti ọ́fìrìn náà fún ìjọba ṣó yín torí títì wọn àwọn náà ń lo títì gbogbo àwọn tó wá ṣọ́ọ̀ṣì wọn tó ń gbowó lọ́wọ́ wọn àwọn náà ń tẹ títì òyìnbó ò lè máa mọ tí wọ́n ti máa pa kúkú sẹ́ mọ́kìdè work babu dey shop am káwọn náà máa san owó padà fún ìjọba kán lọ́ ọ́dìtì gbogbo wọn tí wọ́n bá ọ́dìtì wọ́n sì gbogbo gbèsè tí nàìjíríà jẹ bí wọ́n ti lè san tán wá san díẹ̀ ńbẹ tó bá tó bá wù yín ṣe o if you come for me i come for you okay i no go any church wey dey i'm a christian kò sí kọ̀ọ̀kan nínú wọn eléyìí gan kò tí ì lè bọ́n lè gé ńgbà tí mo ti fi ayé mi fún jésù ó lè nígbà yẹn náà wọ́n ní ká lọ máa wá kúdọ̀ ẹ̀ wọ́n á wá di pé wọ́n á sọ̀yàn di fake pastor káàkiri wọ́n máa máa bínú we no want you we don't want you me too I don't want you don't want you owó làlà kókó fẹ̀fẹ̀ yín bọ̀tá máa tú yín láṣìírí àwọn tó bá ti dá iléeṣẹ́ sílẹ̀ báwo lè yẹn ṣe máa dá ṣọ́ọ̀ṣì ẹ̀ dá iléeṣẹ́ sílẹ̀ ó lè níyín tí ẹ̀sà àjàyí la sọ lẹ́yìn I'm not the one that left you behind because of the children of kinikan kinikan left behind they are you are a pastor in your country and they left your country behind they are jacking they taking plane from private jet from president insult upon injury fún nǹkan tó ń ṣe yẹn gbogbo plane àwọn tó lo private jet yẹn yẹn gbà nigeria government <laughs> nigeria government six seat all the people using private jet in nigeria ẹ six year ẹ fi òfin sílẹ̀ pé ẹ̀ anybody ìfẹ́ kẹ́nìbọ̀dì máa lo private jet yìí sìn torí ìjọba ìlú le kí gbogbo àjọjọ fight kí gbogbo yíjọjọ fight gbogbo ọ̀nà tí ò dáa àti gbogbo terrorist yẹn ẹ máa rí pé terrorist máa kó òǹgòrò ṣọ́ọ̀tì yé yín ṣó yẹ yín àbí òye yín if you no get time, forget about am So ti yé ẹni kí gbogbo wọn ẹ̀ bá ṣèbọn gba private jet sílẹ̀ ní ìwọ ni àwọn olóògbà India àmínú China ẹ̀yin náà ẹ gba gbogbo private jet táwọn tó bá ti ń lò ní Nàìjíríà ẹ gbà á kí ni economy Nàìjíríà tí wọ́n gba private jet lọ́wọ́ àwọn economy kìíní síbẹ̀ kí ni level wa ṣé wọ́n left Nàìjíríà behind You are a prophet, you call yourself pastor in, in a country. All of you, they are leaving you are behind. They leave your country. They left your country behind. ó dà pé orí ẹ ti burú kó ìmọ̀dà aṣẹ́wó nìyẹn kó sì lọ́jọ́ àbáǹdì òye ẹ̀ kó mọ̀dà òṣì kó mọ̀dà aláṣẹ́wó nìyẹn. torí mo ti sọ pé àwọn pásọ yẹn fake mo tún ti wá dárúkọ ìkejì ẹlẹ́sẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ṣó ti yẹ ó fẹ́ kán bá òun bu bọ́ former boyfriend ẹ̀ mo ti block ẹ̀ ó rí pé torí pé tí n bá ti sọ̀rọ̀ wọn yẹn tẹ́nìkan tó bá ti ṣẹ̀yìn rí ẹ̀ máa bá yín bu ẹ̀ máa máa comment wò sábẹ́ mi no you know say na gédégbélé kó wà gédégbélé kó wà o bẹ́ẹ̀ ni èkó dá dúró ni bí ṣe wà me no me no bend my head under me no me gba clean ṣe òṣì kankan ó ti yé ẹ gba gbogbo private jet yẹn gbogbo ẹni tó bá ti lo private jet ẹ má bínú o ẹ̀yin tó bá affect hmm. kí gbogbo èèyàn máa lo mọ́tò náà so tí gbogbo ìgboro bá ti da tọ́nà bá ti da tí ò sí kidnapping mọ́ tí ọ̀nà dàbí ọ̀nà Canada tó dàbí ọ̀nà America tí gbogbo wọn máa ń lọ tó máa ń rìn yẹn so gbogbo wọn padà wọn lè wà máa ẹ tó má dẹ̀ ti fẹ́ ra private jet gbogbo mọ́tò tó bá ti rà wọ́n á sọ tax ẹ̀ mọ́tò tó wà ní bá yẹn tax gbogbo mọ́tò tó bá ti rà gbogbo plane tó bá rà consultation sọ start ṣé wọ́n sọ fún ìlú ṣé wọ́n sọ táàsì mọ́tò ìkíní wọn gbogbo owó tó ń gbà wọlé yẹn náà ṣé wọ́n sọ táàsì ṣé wọ́n sọ offering ṣé wọ́n sanwó wọn ò san kankan gbogbo ibi tẹ́ máa ti rówó nìyẹn try to generate money for your country stop borrowing too much you borrow too much ẹ rò pé kò sówó wíwà ó nàìjíríà hmm. you see na play àwọn ẹnìkan pásọ wọ̀nyẹn <laughs> pẹ̀lú ẹsẹ̀ wọn tíríntírín wọ̀nyẹn ẹsẹ̀ wọn bí ẹsẹ̀ ògé all of them Some of them have four private jets. Some of them have five. I'm talking about even the small, small ones. So, oh. ẹsẹ̀ wọn báyìí tínrín tínrín ni. Wọ́n máa hey! Ṣé preaching nìyẹn? Wọ́n lọ máa wá òyìnbó nínú dictionary. Gbogbo òyìnbó tí bàbá yóò ní fọ Ṣóyínká, I mean, she wọlé? Àwọn professor. Gbogbo òyìnbó tí professor Yẹmí ò mọ̀ ọ́ sọ. Ẹ má bínú mi sọ pé wọ́n. <laughs> Ó tiẹ̀ ní fídíò professor Yẹmí kan tí mo rí lẹ́nu ọjọ́ níbi tí wọ́n ti ń sọ òyìnbó tí wọ́n ti ń sọ òyìnbó kan tó lọ kọ́ sí wọn lẹ́nu wọn ni ẹ wo àwọn pásọ̀ wèrè yìí báyìí kì í ṣe gbogbo wọn àwọn eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí fún òyìnbó tákà ń bẹ̀yẹ tẹ́ ń da gbogbo gbòòrò ẹ jọ o ẹ dá lé iṣẹ́ sílẹ̀ tẹ́ ẹ bá ti dá lé iṣẹ́ sílẹ̀ one ẹ compulsory fún ọba ti dá lé iṣẹ́ sílẹ̀ ẹ band wọn ṣọ́ọ̀ṣì wọn wọ́n band wọn ní all over the world now àjàjà ní South Africa jìbá Africa láti wà wọ́n band wọn kì í ṣe rọ́ ẹ sọ fún wọn wípé tí wọn bá tí ò bá ti tètè kọ́ iléeṣẹ́ ẹ máa band ẹ suspend wọn no service wọn ò ní gba tithe and offering yẹn for six months ẹ wá rí báwo náà ṣe fẹ́ survive ó ti yẹ yín mẹ́yẹn six months kàn fi kọ́ iléeṣẹ́ yẹn ẹ kọ́kọ́ suspend àwọn tí ò kọ́ iléeṣẹ́ tí ò tẹ̀ ní iléeṣẹ́ kọ̀ọ̀kan yàtọ̀ yàtọ̀ sí school ẹ suspend wọn ẹ máa rí pé orí máa correct everybody máa sit right tó bá wù yẹn má ṣe tí wọn bá ti ṣe mẹ́rin kò sí tó pé tí ó bá ti four years náà máa tó pé kí àwọn tó bá wà mẹ́rin tó wá ti sọ pé wọn ò ní ṣe káwọn kankan fi fi Nàìjíríà sílẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá ẹ náà máa bá ń bẹ́ẹ̀ báwọn ọmọ yín náà ẹ náà bímọ sílẹ̀ ọmọ yín náà ti ń bímọ ẹni bá dẹ̀ ti bímọ sílẹ̀ ẹ máa tẹ ẹ máa bàjẹ́ lọ ẹ máa wò pé ìlú òyìnbó a máa lọ sí ìlú òyìnbó ẹ máa ra lé ẹ kọ́kọ́ àkókò kan bọ̀ wàá ra lé gan sí ìlú òyìnbó mo rántí time kan this Canada government said nobody must buy a house they are not selling for foreigner foreign investor for how many and ẹni tó dẹ̀ wá sí ibà yín gbà yẹn was Professor Yemi ló wọ́n give law yẹn straight away ni mi ò mọ̀ bóyá wọ́n fẹ́ ra lé àbí nǹkan kan mo ṣáà mọ̀ pé professor emi wá àti kí ló orúkọ disobedience no obedience ṣé disobedience ni àbí disobedience ó wá tó bá sọ̀rọ̀ yẹn sí gbogbo wọn máa bẹ̀rẹ̀ sí àwọn kúkúkú àwọn rárá àwọn dúrà fún yẹn bẹ̀rẹ̀ sí ń tọ́ báyìí ẹ bá tọ́ sí máa tẹ̀ sí blọ́ọ̀kì ni ẹ mọ̀ pé mi ìran yín. ìjọba ìlú ìsọpọ̀ òun ò gbà ní pé kẹ́nìbọ̀dì ra lé fọ́rínà kọ̀ọ̀kan ìfẹ́sọ̀ kọ̀ọ̀kan òbúrò ra lé for now because wọ́n fẹ́ bà gbogbo system yẹn jẹ́ wọ́n wá fowó yẹn oppress wọ́n bà gbogbo system jẹ́ Nigerians are suffering no work and other people are benefiting jẹ́ n sọ fún yín àwọn Lebanese àwọn oríṣiríṣi ìlú oríṣiríṣi káàkiri àgbáyé tó ń gbádùn owó Nigeria correct wọ́n wà o owó tán ti wọ́n kàn kó síbẹ̀ tó pọ̀ nífẹ̀ẹ́ káṣí wọn tẹ̀ tún wọ́n kàn fọ́gbé wọ́n kàn gbójú kúrò bẹ́ẹ̀ ni àwọn Nigerians are crying they are dying eléyìí náà lè wá ń pariwo yéé let me boast small yéé and you be preaching you be saving them here they cannot even though téèyàn gan ò bá tí ò bá mọ̀yàn rí o lè fún lówó ìsìn báyìí kí n three hundred dollar lọ́wọ́ àmì lẹ́sẹ̀ pé mo ní fifty thousand lọ́wọ́ mo wá fẹ́ nìkan ní twenty five thousand bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé giver gidi ni mí àwọn eléyìí dẹ̀ ní billions lọ́wọ́ àwọn èèyàn máa wá fún assistant lọ́dọ̀ wọn àní nínú ṣọ́ọ̀ṣì yẹn àwọn tó máa lọ síbẹ̀ lọ ṣàṣẹ́wó tó máa kó mẹ́ tó yẹ pé ọkùnrin ló máa bó máa ń bá wọn sùn kan tó ṣàṣẹ́wó nínú àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì yẹn èyí tó máa máa gé orí èèyàn tá wà nù wọn tó kọ̀ máa wò pé jẹ́ kó lọ gbàdúrà sọ́lọ́run kó dáríjì òun láti inú ẹ̀wọ̀n dé inú ẹ̀wọ̀n ni òótọ́ lọ bá yín sọ lónìí o a mọ̀ pé orí àwọn èèyàn máa ti gbóná sí i ó máa ti orí wọn máa my head dey hot kẹ̀kẹ̀kẹ̀ wọ́n dẹ̀ fi wọn pa èmi tẹ́ bá fi mí pa abẹ́ni bọ̀dọ̀ bá fi mí ẹ má bọ́ọ̀rì ẹ prepare fún èmi ò ríran burúkú o ṣé ti yẹ yín mẹ́yẹn mm-hmm. ọlọ́run máa gbèjà wa o kì í dẹ̀ ṣe pé kán máa jà fún mi lèmi ń wá káàkiri bísẹ̀nsì mi lèmi fẹ́ ṣe ló ti yẹ yín mm-hmm. ẹ̀yin apààyàn syndrome mm-hmm. of le you let one le they left your country behind and you have a you are a prophet in that country abi you are a pastor in the country you are enemy of the system you are not a prophet ní àwọn ìlú tó ń ti ní àwọn prophet tí ìlú bá le wọ́n máa pè wọ́n báyìí wọn kọ́ tó pè wọ́n nǹkan máa bẹ́tà ni nǹkan kan ò bẹ́tà tí ò bá ti bẹ́tà kan kàn káṣọ yín tí ò bá ti bẹ́tà kan káṣọ yín tó bá ti àtàkì yẹn ọlọ́run Elédùmarè nígbà àní sọ sọ́ọ̀rì fún yín mi ìdẹ̀ ní sọ pé kọ́ máa àtàkì yín bẹ́ẹ̀ ni mo sọ mo ń lọ báyìí o mo ti máa wá ẹni bá sọ pé ká má wà mọ́ òun náà là ní débà èmi Fọláṣadé máa wá màá ti máa bá yín láyàtọ̀ láfíà you are not the only problem the only problem of the country but you cost. i can see forty five percent wọ́n lẹ́yìn kò gbúdọ̀ ṣe Biraga. arrogancy syndrome of left behind all of you oppressor must be exposed Any ṣé àmọ́ kankan mi ò a pé muslim ò kì í ṣe oppress wọn but the way bí christians ṣe oppress ó tún ga bẹ́ẹ̀ ni mo sọ. So of recent àti ẹ̀rí ṣé àmọ́ nǹkan tó ń lọ ṣẹlẹ̀ sí Dino wọ́n ṣé wọ́n ti lé Dino kúrò ní PDP ni wọ́n náà ti lé Dino kúrò ní PDP àti Christian lòun náà okay gbàù. hmm, hmm à ń lọ báyìí o wọ́n tún padà wá níbá ní amáde nìkan náà là ní dé bá maggots go and treat your people okay maggots ṣé maggots yẹ maggots méjì bẹ̀ tán àmórúkọ eléyìí ayére àbí ayére kí lorúkọ kí wọ́n pè náà mi lè pè ń pásọ ayére ayére àbí kí wọ́n pè efcc ẹ̀yìn tiyín wọ́n ti gba original lọ́wọ́ yín o àwọn ọmọ kéékèèké yẹn nìkan ni tó ní tòkunbọ̀ àwọn mọ́tò tí ò gbádùn <laughs> ó dẹ̀ gbọ́n máa lọ yan ṣé ṣé international EFCC náà máa lọ wá fún àwọn ilé ìbáyìí sí ó lè àwọn ilé ìgbórin o àwọn olè tó gbórin wọ́n ti sọ dìdì yín sí <laughs> bọ́dá káyọ̀dé wọ́n ti sọ dìdì yín sí àwọn olè kéékèèké <laughs> àwọn olè kéékèèké wọ́n ti fún yín ní ẹ̀bá wọ́n ti barricade yìí sórí àwọn olè wẹ́wẹ́wẹ́. Hmm. tizwell hmm. wọn ò tiẹ̀ ń já wa sí gan má tiẹ̀ tún lọ fọ́lò Arise TV tó ń sọ pé àmọ́ nǹkan tó máa ń sọ ńbẹ̀ pé ó máa ń dùn gan kí n ṣe lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó ń fi ní kan lọ ju bọ́ǹbù fún wọn dànù. <laughs> mágọ́tì ló ní kó lọ ṣe yẹn mágọ́tì ní kó lọ fún wọn ní ẹmílòpọ̀ ńlá ah! àtọmọdé àtàgbà orílẹ̀-èdè wa latif ẹ̀yin olè wẹ́wẹ́wẹ́ tá a bá wá ń sọ̀rọ̀ àwọn lísì yẹn sì wọ́n máa wí pé àwọn olè wà lókè kí làwọn sì ṣe àwọn náà kọ̀ dáì láti jí sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ àdìsọ̀rọ̀ <laughs> everybody na smart thief the the white people are doing buy smartphone smart things smart kìnnìkọ ẹ eh, àwọn iléeṣẹ́ wọn àwọn Dangote náà dá iléeṣẹ́ lè àwọn eléyìí ń ṣe smart thief <laughs> smart smart grabber land grabber ìyẹn bó ṣe jẹ́ alọba buy for now mm. correct yourself no ẹ̀yin pásítọ̀ mi nìkan kan mo wà ní sọ̀rọ̀ correct yourself okay tibẹ̀ tán o lè yí ò tí borí tó bá ti fún yín ní abẹ́rẹ́ orí yíyí ní ẹ̀yìn ti YouTube bye bye so tó bá ti fún yín ní abẹ́rẹ́ orí yíyí tó bá ti fún yín ní abẹ́rẹ́ orí yíyí. tó bá ti fún yín ní abẹ́rẹ́ orí tó yí ní Dublin lẹ́gbẹ̀ngbà yẹn ṣé ẹ̀yin náà fi wèrè gba ìwé fi gbèrè fi fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ṣé fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ń gbà yẹn so abẹ́rẹ́ wọ̀nyẹn lè máa fẹ́ tí no problem but ẹ ṣọ́ra yín bye for now.